والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في محكم التنزيل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون آية وجاء آية اللي كان للغون nínú Suratul Ma'idah. ọlọ́run bá ní yá ayyuhal ladhina amanu àpèyàn olùgbàgbọ́ òdodo alaykum anfusakum ẹ̀mójútóra yín o ẹ̀mójútóra yín la yadurrukum man dalla idha ihtadaytum ìṣìnà ẹni tó ṣìnà kò lè kó ìnira kankan bá yín lẹ́yìn tí jẹni lẹ́yìn tẹ́yìn tí jẹni tó mànà ìṣìnà ẹni tó ṣìnà kò lè kó ìnira kankan bá yín lẹ́yìn tí ti jẹ́ ẹni tó mànà. ila Allahi marji'ukum jami'a ọ̀dọ̀ ọlọ́run iná ni gbogbo yín pátá fàbọ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ìní gbogbo yín pátá ńlẹ́fàbọ̀ sí sọ̀yìnà gbé okùn bí máa kún tuntun àmàlẹ́wọ̀n ọlọ́run ọba wa fún nírò nípa nǹkan tẹ̀ ṣe níṣẹ́ yìí wọ́n dá lórí wadifatul ummah ntí ṣe يسجوا النبي محمد صلى الله عليه وآله وسلم وخاصية من خصائصها البينة لكن إن قلت ديروني تجتي جويني كان من روني لتحج أناني الأمر بالمعروف والنهي عن المنكر táwọn pèèyàn lọ sídìí ká ṣe dáadáa ká sì máa kọ̀ fún ni láti ṣe bàjẹ́ eléyìí tá a mọ̀ sí ad-da'watu ila Allah ta'ala ìpèpè lọ sí ọ̀dọ̀ Ọlọ́run eléyìí ó ojúṣe àlùmọ̀ yìí kò yọ ẹnìkan sílẹ̀ yìí kan lọ bá wí yàtọ̀ sáwọn kan kápẹ́kù lọ sídìí ẹ̀sìn ọlọ́run iṣẹ́ gbogbo àjọ ni. ṣùgbọ́n o ìpèpè tí a pè níṣẹ́ gbogbo wa yìí ọ̀nà tí àwọn èèyàn ń gbé gbà ó pé gba ọ̀pẹ̀gbẹ̀rún. wọ́n bẹ nínú àwọn èèyàn ẹni tó sọ pé tó bá pèpè níṣẹ́ ní pèpè lọ sọ́dọ̀ ara rẹ̀ ń pèpè ní káwọn yóò lè bá a má ó lè bá a fi jẹ́ gbajúgbajà ìlú máa ń ká tí gbogbo èèyàn máa pariwo rẹ̀ lọ́tún tí wọ́n máa pariwo rẹ̀ lọ́sì sísẹ́yìn ọ̀mọlágbájá àjẹpẹ́ ẹ̀mọ̀ yẹn pàtàkì ẹ̀gbọ́n tí lágbájá tún wí ni eléyìí ẹni tí àwọn kan wà nínú àwọn ẹni tí àwọn èèyàn rò pé wọ́n ń pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run ní táwọn ń pèpè lọ sídìí rẹ̀ nìyẹn ìyẹn ni pé wọ́n ń pèpè lọ sọ́dọ̀ ara wọn. innama yad'una liyaktasibu bida'watihim ash-shuhra wọ́n ń pè kí wọ́n lè bá àtàrà pè pé wọ́n dẹni tí ó jèrè gbígbajúmọ̀ ó sì ń bẹ nínú àwọn èèyàn. من إذا دعا إنما يدعو إلى جيبه ẹni tó ṣe pé tó bá pèpè kò pèpè lọ sọ́dọ̀ Ọlọ́run ọba fi xọkíkọ ṣùgbọ́n ń ṣe ló ń pèpè lọ sí àpò ara rẹ̀. فاتخذ بذلك الدعوة سلما للوصول إلى الفلوس irú àwọn wọ̀nyí àwọn mú ìpèpè lọ sọ́dọ̀ Ọlọ́run ní ojú ọ̀nà téèyàn lè tọ̀ láti tètè débi tá a ti rówó. ó sì ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ṣe pé la yad'una ila Allah bayda annahum innama yad'una ila ara'in saqita wa afkarin haddama. àwọn tó yẹ kí wọn àpèpè lọ sọ́dọ̀ Ọlọ́run. ṣùgbọ́n ń ṣe ni wọ́n ń pèpè lọ sídìí àwọn ideology kan tí ò wúlò àwọn èrò orí kan tó dọ̀tí ni wọ́n ń pa àwọn èèyàn lọ sídìí rẹ̀ wa minhum man yad'u ila al-bid'i bismi sunnah wa ila al-kufri bismi al-iman wa ila ash àsìkò ní sẹláìrí nínú àwọn tán láwọn ń pèpè tó jẹ́ pé ìpèpè wọn ní pàápàá rẹ̀ ńṣe ló jẹ́ ìpèpè lọ sídìí ìṣẹbọ sọ́lọ́run lórúkọ páwọn ń pè yẹn lọ sídìí ká sọ́lọ́run lọ́kàn ńṣe ni wọ́n ń pèpè lọ sídìí ìyapa sítọ lọ́run ìṣekèfèrí sítọ lọ́run lórúkọ páwọn ń pàwọn yẹn lọ sídìí alẹ́ islam ńṣe ni wọ́n ń pè yàn lódodo lọ sídìí àdẹ́dálẹ̀ lórúkọ pé àwọn yẹn ń pè àwọn yẹn lọ sídìí àsùnà. wọ́n dà gẹ́gẹ́ bí al-jihad ilallah wọ́n bí anabi Muhammad sallallahu alayhi wa sallam léèrè pé ar-rajulu yuqatilu hamiyatan war-rajulu yuqatilu shaja'atan ayyu dhalika fi sabilillah á rí nínú àwọn èèyàn ẹni tó jẹ́ pé ń jagun nítorí kálíbà àmàlákin á sì rẹ ẹni tó ṣe pé ń jagun nítorí kó lè bá àtàrò ogun tí ń jàjàjà gbé ẹ̀yà rẹ̀ àbí ìran rẹ̀ àbí àwọn èèyàn rẹ̀ ta ni nínú gbogbo jagunjagun ló ń jagun torí tọ́lọ̀ à ń bùkátà láti mọ gbogbo oru eléyìí nítorí kọ́mọ̀bà àdìpọ̀ mi gbígbóná máa dàpọ̀ má tútù anabi sallallahu alaihi wasallam ó sì dáhùn pẹ̀lú gbólóhùn tó sẹ́kù jíjọ́ gbẹ̀ndà al-qiyam pé man qatala litakuna kalimatullahi hiya al-ulya fa huwa fi sabilillah ẹnikẹ́ni tó bá gbógun tiẹ̀ ti ń jà ńṣe ló ń jà kó lè bá a jẹ́ pé gbólóhùn ọlọ́run lọ ga ju gbólóhùn gbogbo ẹlòmíì lọ òun ló ń jagun torí tọ́lọ̀. kullun yadda'i ittisala bilayla wàlẹ́yìnlá látọkọrọ lẹ́hùn bìdáàkà gbogbo yẹn ní sọ pé torí rẹ mò ń sẹ́nsẹ́ torí rẹ mò ń sẹ́nsẹ́ ṣùgbọ́n ní pàápàá ẹni tí ń ṣe torí tọ́lọ́n kò tó nǹkan o kò tó nǹkan o lè parọ́ fáwọn èèyàn tá a máa nǹkan kan ju tó bá hàn níwájú wa lọ pé torí tọ́lọ́n ló sẹ́nsẹ́ wàlẹ́kìn gbogbo rọ́pátá adópin tọ́rọ̀ bá kan èèyàn sọlọ kò sí rọtí yẹn lè pa fọlọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó bá fẹ́ pèpè níṣẹ́ ló yẹ ká pèpè lọ sọ́dọ̀ ọlọ ẹ̀gbọ́n tó lọ sọ ni ó ní waman ahsanu qawlan mimman da'a kò sí ẹnìkan tó ní ọ̀rọ̀ tó ní gbólóhùn ẹnu bí ẹni tó ṣe pọ̀rọ̀ tiẹ̀ ti ń sọ ń ṣe lọ́jọ́ ọ̀rọ̀ tó dá lórí ìpèpè lọ́sọ̀dọ̀ náà. kọ́ á ma lórí pé ń pèpè lọ́sọ̀dọ̀ ọlọ́run kò jẹ́ àtùpà tó ń tẹ ìmọ́lẹ̀ sáráyé ṣùgbọ́n tó ṣe pé nu tiẹ̀ ó ṣókùnkùn gbérimù gbérimù. wa amila saliha ó ń pèpè lọ́sọ̀dọ̀ ọlọ́run lákòókò kan náà ó sì tún ṣiṣẹ́ rí bákan náà ọlọ́run ti sọ fún ọ̀gá wa anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam pé kò fi yé wa o qul hadhihi sabili ad'u ila allahi ala basira ana wa man ittaba'ani wa subhanallahi wa ma ana min al-mushrikin sọ fún wa ìlà anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ojú ọ̀nà tèmi ni o ojú ọ̀nà òbó lórí ad'u ila allah. kọntentị ojú àná yẹn ni pé èmi ń pèpè lọ sọ́dọ̀ lọ. ala basira lórí àmàdájú àmàyéké yéṣà ìmọ̀kan ni mo fi ń pèpè. n'ile ìtumọ̀ sí kojú àná tà nábì nìyẹn ó ń pèpè lọ lọ ṣùgbọ́n kìí ṣe lórí lórí àmàdájú àmàyéké tí mo mọ̀ tó dá mi lójú kò bá kéré bó wá sí pọ̀ sí bẹ́ẹ̀ náà ni pèpè mi àmọ̀ àfẹ́ lójú sí. walakin èmi fẹ́ pèpè lọ sọ́dọ̀ ọlọ́run sì nímọ̀ nípa tọ́lọ́n kí ni wọ́n á fẹ́ pèpè lọ sídìí rẹ̀ nítorí dájú ni pé tí mo lè rí pèpè lọ sídìí rẹ̀ nígbà tí ìgbà ti nímọ̀ nípa tí mo fẹ́ pèpè lọ sídìí rẹ̀ orí pé níta àbá ti ní àyè tọrọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pọ́pọ̀ nínú àwọn èèyàn lónìí tá à ń sọ fún àwọn náà ń pèpè lọ sọ́dọ̀ ọlọ́run walakinnahum fil haqiqati la yad'una illa ila ahwa'ir rijal wọ́n láwọn ń pèpè lọ sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn pèpè lọ sídìí kankan àṣìṣe inú àwọn èèyàn bí ẹni tó jáde tó lòun ṣe òun ṣe kíní kan jáde ká òun fẹ́ pèpè kan ká tí òun ní mà kankan kí lọ fẹ́ pèpè lọ sídìí kí lọ ní mà tí ó pèpè lọ sídìí rẹ̀ ó sì ṣe kọjá pé ẹ̀sìn tó lóun pèpè lọ sídìí rẹ̀ gan lọ́yọ̀ àkẹ́tì tó ń wò alẹ́ bẹ fúyìrọ̀ tánàbí tọ́lọ̀ ní kánàbí ọ̀sán yẹn falasindi alẹ́ bẹ fúyìrọ̀ lórí àmàdájú àmàyéké torí ẹ̀ ní àwọn ahlùsùnà fi sọ yìí pé báàbọ̀n alẹ́rìmù kọ̀bìlẹ̀ kọ́wúlẹ̀ wọlé àmì ìmọ̀lọ́gbọ́dọ̀ síwájú ọ̀rọ̀ ìmọ̀lọ́gbọ́dọ̀ síwájú sẹ́ kò sáǹfààní fún ọ̀rọ̀ tó sọ láì nímà kò sáǹfààní fún àwọn náà ń pèpè lọ sọ́dọ̀ Ọlọ́run ala basira àwọn olùmọ̀ọ́ nípa tauhid wọ́n ní tẹ́lẹ̀ bá wọ àwọn àyà yìí ẹ̀ rí i pé wa man ahsanu qawlan mimman da'a ila Allah bákan náà qul hadhihi sabili ad'u ila Allah mo ń pèpè lọ sọ́dọ̀ Ọlọ́run eléyìí lọ jáde eléyìí lọ jáde àwọn èèyàn wọ́n gbọ́ wọn ò gbọ́ kò pé ká má pèpè lọ sọ́dọ̀ ọ lọ. àwọn èèyàn wọn láwọn rí ọ wọn ò láwọn rí ọ kò pé ká má ṣèké ni kò pé ká má pèpè lọ sọ́dọ̀ ọ lọ. wọ́n gbọ́ wọ́n gbà kò pé ká má pèpè lọ sọ́dọ̀ ọ lọ. wọ́n gbọ́ wọ́n ṣàtakò kò pé ká má pèpè lọ sọ́dọ̀ ọ lọ. wọ́n gbọ́ wọ́n ṣàtakò kò pé ká má pèpè lọ sọ́dọ̀ ọ lọ. wọ́n gbọ́ wọ́n pé wọ́n gbó sùgbà kò sí wàhálà kìnkankan. wọ́n sì gbọ́ wọ́n sọ̀jìká kò fi káwọn ọmọ pèpè lọ́sọ̀dọ̀ lọ. torí pé ọ̀sùlán kìí sọ̀dọ̀ àwọn èèyàn là ń pèpè lọ ọdọ ọlọ́ ẹni tí wọ́n ń pèpè lọ ọ̀dọ̀ ta ló ti torí oyin mu ọmọ lójú òdènàdé òkò ààrẹ ló ta ló ń wò ọlọ́run ti ń pèpè lọ́sọ̀dọ̀ rẹ̀ tó eléyìí òun ní bàbàrà òun sì ní pàtàkì òun lòun àfojúsùn ńlá fún gbogbo ẹni tí máa ń bẹ̀rù ọlọ́run iṣẹ́ yìí iṣẹ́ gbogbo àjọ ni o iṣẹ́ gbogbo àjọ ǹjẹ́ àwọn à ń ṣe bí iṣẹ́ bí iṣẹ́ gbogbo àjọ ni ká pèpè lọ sí di ẹ̀sìn Islam. olùmọ̀ láyé ibi tí bá ti ń ṣàlàyé mọ̀. olùmọ̀ nípa àwé láyé ibi tó náà bá ti ń kọ́ yẹn wò. olùṣiṣẹ́ ìtọ́jú aláàárẹ̀ láyé tó náà ti ń tọ́jú aláàárẹ̀. oníṣẹ́ ọwọ́ láyé tó ti ń ṣiṣẹ́ ọwọ́. oníkálukú láyé ibi tó bá wà. iṣẹ́ gbogbo wa jọ kìí ṣe àwọn kan yàtọ̀ sáwọn kan ṣùgbọ́n ní kálukú ló di wọn bọ́ bá ṣe ọ ò sì gbọ́dọ̀ jókòó kalẹ̀ ká sọ yìí pé lam ya'tin-nasu ilayna àwọn èèyàn wá sọ́dọ̀ wa níta fẹ́ sọ fún wọn pọ̀ ṣùgbọ́n wọn wá níṣẹ́ lọ́wọ́ ká bára wa wí nítorí pé ní táwọn afẹ́ tà àwa la máa yí ẹ ẹni tá a fẹ́ tà fún kàn máa yí ẹ ní òjò wa. ìdínú tó fi jẹ́ pé tẹ́sí Islam tí ó bá tàn ká oníkálukú wa gbọ́dọ̀ jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ oníkálukú gbọ́dọ̀ gbìyànjú lódì wọn abágbára rẹ̀ bá ti ṣe máa ẹni tó nímà ó gbìyànjú pẹ̀lú ọmọ rẹ̀ ẹni tó lówó ó gbìyànjú pẹ̀lú dúkìá rẹ̀ ẹni tó lóye ó gbìyànjú pẹ̀lú òye rẹ̀ ẹni tó sì léegun lápá kó gbìyànjú pẹ̀lú eegun rẹ̀ torí ńgbà tí wọ́n bá fìmọ̀ sí tí wọ́n bá fowó sí ó lè bùkátà ẹni tó gbé lọ báwọn ẹni tó fi ṣàǹfààní tó ìwọ tó léegun lápá ìwọ rẹ́dì láti gbé lọ báwọn ẹni tó wúlò tó bá jẹ́ pé gbogbo wa máa ń sojú sí wa nípa àpèpè lọ sí díẹ̀ ọlọ́run ó dájú pé sìn ọlọ́run bọ̀ bá ti tàn ká bí wọ́n ti tàn ká ìlọ́run pàápàá jùlọ nílẹ̀ yorùbá yìí ẹ̀sìn islam kò tàn ká bó ṣe yẹ kò tàn ká bó ṣe yẹ rárá rárá ni ṣé ìwọ tó tún tì láti sin lọ lábẹ́ àbúradà ẹ̀sìn islam níwọ̀n alẹ́nu rẹ ní ọmọ ayọ̀ láti ṣàlàyé islam fẹ́ẹ́ ọgbọ yìí ìwọ tó ṣe pé wọ́n ń pèpè kíkọ́ wá sí sọ́lẹ́ẹ̀tì olójú ń tì láti lọ tó ráwọn èèyàn pé wọn náà lọ́wọ́ a lè pè yàn sẹ́sìn náà a sì ti mà pé tiẹ̀ ni kò pè kí ṣe tiẹ̀ ni kò mú kẹ́ni tó ń bá sọ̀rọ̀ ọgbọ́ kó sì gbà àmọ́ ńgbà tí wọ́n bá ti pè ó ti ṣe tiẹ̀ ni fìyókù lẹ̀ sọlọ ìwọ ti ṣe tiẹ̀ fìtọ́lọ́run ọba lẹ̀ sọlọ. nínú ilé wa bá pèpè lọ sí ọ̀dọ̀ ọlọ́run má da ọmọ rẹ dára rẹ má da ìyàwó rẹ dára rẹ má pèsè bí wọ́n ń rí ọ ẹni tó bá fẹ́ sórí rẹ kó ṣe bó ń ṣe ń rárá o ọ̀pọ̀ èèyàn ló máa ń ríyàn tí èsì ṣe pọ̀ ń ríyàn ẹ gbọ́dọ̀ pè wọ́n ẹ pè wọ́n wá sí jẹ́sìn ọlọ́run torí kọ́ mọ́ bàjẹ́ pé lè rí ọmọ jò nígbà tí wọ́n tó ṣe máa ń èèyàn fi páànù kan lè sọwọ́ sáwọn pélé yín ìwà nínú mọ̀lẹ́bí rẹ. pèpè lọ́sọ̀dọ̀ lọ. má tan ara rẹ jẹ pé wọn mọ̀ sí ọ̀sẹ̀ yẹ pé ah ìnáwó náà di ṣé wù. ìwọ tó jẹ́ pé níjọ́ lò tó tọ̀ lé ma ní ti tọ̀ lé ti pẹ́ mo sì ń tọ̀ àmọ́ kò pé kí n má pè ọ lọ sídìí ẹ̀sìn tó gbogbo eléyìí wọ́n yẹ ká wa ládùúgbò wa ẹ lọ sídìí ẹ̀sìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ tó gbọ́ nípa ẹ̀sìn islam tó yín mú kọ̀ mọ̀ nípa rẹ̀ nì torí pé gbogbo ẹni tó bá mọ̀ wípé di islam lóríire wà ibẹ̀ lálẹ́ tọ̀ táàtì sóríire láyé táàtì làlọ́lá kìyàmà kò sẹ́nìkan tí ò ní ṣe islam. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò mà ló fi dàbí ìgbà tí kòkòrò ń jẹ wọn mú tí wọn ti gbọ́ nípa islam tí wọ́n mọ̀ yín mú. ẹ ṣàlàyé rẹ̀ ṣé wọ́n ṣàlàyé rẹ̀ fáwọn bàbá tiwa ni ẹbẹ̀rù pé lásán ni wọ́n kàn gba islam tèmi àṣàlàyé rẹ̀ fáwọn baba ńlá tiwa ni nínú àná wọ́n sì ṣe gbà táwọn fi jẹ́ mùsùlùmí àbí tá nínú rí o dùn pé bàbá òun jẹ́ mùsùlùmí kò sí tá nínú rí o pé òun jẹ́ mùsùlùmí kò sí torí ẹ̀ ọlọ́run ọba lè tan islam yìí ká láì jẹ́ pé ẹnìkan kan pèpè lọ sí díẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá ń fẹ́ kẹtara pẹ́ńpẹ́pẹ́ lọ sí díẹ̀ sí Islam kẹsì sórí rẹ̀ iṣẹ́ gbogbo àjọ ni kò yọ ẹni tọ́jú lórí sílẹ̀ kò sì yọ ọ̀kan nínú àwọn mẹ̀kúnnù sílẹ̀ ṣùgbọ́n ní kálukú ní tó bá ń mà lòdì wọn bó ti ṣe mà ní àwọn àpèpè lọ sí ìdí ǹjẹ́ tó bá rí báyìí a rí i pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam a ṣiṣẹ́ fún bó ti ṣe yẹ o a gbéga kẹ́ bó ti ṣe tọ́ ìjẹ́bí oníkálukú ti ṣe mójútó sẹ́ǹsì rẹ̀ lójoojúmọ́ èyí tó bá jẹ́ iṣẹ́ tí wọ́n gbà wá sí náà nífẹ̀ẹ́ kún lé wa bẹ́ẹ̀ èyí tó bá jẹ́ pé àwa la múra wa sí táà nífẹ̀ẹ́ láti ṣèmẹ́lẹ́ nídìí ẹ̀ tí bá ṣe mójútó àwọn sẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ la mójútó iṣẹ́ tọ́lọ́run bá fi rán gbogbo wa. wàláhì kesebe wallahi bẹ́ẹ̀ wàláhì kìí ń bọ̀ wá masjid láti wá sí sọ̀rẹ́ ẹ̀ ọ̀pọ̀ ẹ̀mọ́yé mùsùlùmí lórí lọ́tọ̀ àti lọ́sì wọn ò tiẹ̀ ṣe ṣe páwọn mọ̀ pákòkò sọ láti tito. ṣebí iwájú tiẹ̀ lọ kọjú sí oní dọ́bà kálukú kó ṣe kò sí ní náà ju wípé à as-salat as-salat ó ti tó. tó ti pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ ọmọ pé táwọn bá gbọ́ ẹnìkan ṣoṣo tó bá dáhùn nínú wọn kìí ṣe ládàá sọ láti tẹ ẹnìkan lọ́gbà máa o wọn á tún gbarú ládàá tiẹ̀ náà láì jẹ́ pé o dín kankan kó lọ tiẹ̀. lọ́la tọkùnkù sọ láti bá ti tó ẹni tó gbọ́ tó gbà yẹn kò ní retí pé kó o tún dé ná kó nù tó gbọ́ nà ẹni tó sì gbọ́ tí ó gbà kò ní retí kọ́ bá wọn bẹẹ nítorí pé ó ti bẹrẹ sí ní ó ti bẹrẹ sí ní kọ́ sínú ọpọlọ rẹ pé àwọn eléyìí ò ní tọ́lọ́ ń ṣe àwọn náà ò ní retí kọ́ bá wọn bẹẹ kọ́dà bí wọn ò ní ṣe sọ́lá ó fojú pamọ́ ni. torí de eléyìí ẹni tó bá jẹ́ pé ọlọ́run ọba ló ń pèpè lọ sọ́dọ̀ rẹ̀ kì í tinú ọlọ́run ọba ló ń pèpè lọ sọ́dọ̀ rẹ̀ kì í bẹ̀rù ọlọ́run ọba ló ń pèpè lọ sọ́dọ̀ rẹ̀ kò sí níyàn kan ṣe lè kàǹkà tó àbí bó ṣe lè kéré tó tí ò ní sòótọ́ fún torí aslan ọlọ́run ọba tó ń jíṣẹ́ rẹ̀ tó ń pèpè lọ sí díẹ̀ sin rẹ̀ ó lọ́jà lọ́dọ̀ tiẹ̀ kìí sàwọn èèyàn tó fẹ́ sọ fún torí di eléyìí ẹ jẹ́ kí a mọ̀ níṣẹ́ ká sì mú ní ìbáàdà wọ́n ní kò sí iṣẹ́ tó ga téèyàn ń ṣe láyé tó ga tó ìpèpè lọ sọ́dọ̀ Ọlọ́run gbogbo iṣẹ́ tí yẹn bá ń ṣe láyé yìí ọmọ lọjẹ lẹ́yìn pèpè lọsọdọ lọ kò sí iṣẹ́ tọga tó àní sọ á ah, kékeré ní sẹ́yìn à ń pèpè lọsọdọ lọ pèpè lọsọdọ lọ lásán àlọ lójú gbogbo sẹ lọ kí ni wọ́n ṣe kí ni iṣẹ́ tó ń ṣe tọjọ lójú sí ọ̀rẹ́ láyé ìpèpè lọsọdọ Ọlọ́run ju gbogbo sẹ lọ lè máa lè ẹnna ha wọdí ìfọtò làǹdìyà ìwọ rúṣù nítorí pò ní sí àwọn ànábì ọlọ́ àti àwọn ìránṣẹ́ ọlọ́ ẹ dákun iṣẹ́ wo la fẹ́ ga tó ọgbọ́n tó lọ sọ wa man ahsanu qawlan mimman da'a ila Allah kò sẹ́ni tọrọ rẹ̀ dáa tó tẹni tí ń pèpè lọ́sọ̀dọ̀ lọ. torí ẹ̀ agbọ́dọ̀ pèpè lọ́sọ̀dọ̀ lọ anabi sallallahu alayhi wa sallam òní ballighu anni walau aya ẹ jẹ́ iṣẹ́ mi o ẹjẹ iṣẹ́ mi kódà kó ṣe pé ọwọ àyà kan iná lẹ màlẹ jíṣẹ́ rẹ̀ ẹrípẹ yìí náà ṣe kàn bẹ. Ah, ah, ah, ìwọ tó ṣe pété lọ ní ọjọ́ òní wọn náà à bẹ́ẹ̀ ni mo tún kọ mọ́sẹ̀ ni tàbí <laughs> òye mo kọ́ dáwà mo kọ́ mọ́sẹ̀ télọ̀ àbàbàbà ìwọ geologist jí pé àwọn àwọn lè má mú mọ́sálásí ọmọ àṣọ eléyìí kò sí yàtọ̀ gbogbo àǹkankan náà ni wọn. ọlọ́run sọba ànábì sọba kò ẹnìkan kan lẹ̀ bí islam wa ti ṣe rí nu torí di eléyìí nígbà tí ẹnìkan wá sì jẹ́ medical doctor àárẹ̀ tí wọ́n ń ṣe ó ní í ṣe pẹ̀lú pé ọtí mímu ibi tó ti bẹ̀rẹ̀ nu abẹ́ máa mutí à dáadáa nídàbí ẹnìkan nu tó wá sí ìjókòó àtúnṣe táwọn máa ṣe ń bẹ̀ àgbo ìyàwó rẹ̀ ni ọ̀gá púpọ̀ nínú ká mutí àwa ni abẹ́ ìyẹn ni pé àmútọ́ra a ah, ẹnìkan ní ọ̀hàn lójú yín gan ọ̀hàn torí ojú rẹ ti ojú rẹ ti ṣe bí ojú àwọn akáwọn náà kọ́ tí ojú wọn máa ṣe bí ojú akáni ojú ọ̀dẹ̀ lọ́lẹ̀ láì jẹ́ pé wọ́n gbẹ̀rù ọ̀kan kú máa ìyàwó náà ló gbé wá ìyàwó sì ti sọ ọ́ máa ah, ó ti láàárọ̀. abẹ́ ẹ̀ máa mutí ó ní bàbá mi mo fi jọ torí wọn ní bàbá rẹ̀ sọ pé ọmọ tó ń bá bí tí ọba mutí ọmọ máa lè <laughs> ẹ wo nǹkan wọn rí nǹkan rí jọ bàbá ibi tí o tù wá bẹ̀rẹ̀ sọmọ pé nìsín ẹni tó wá sọ́dọ̀ tiẹ̀ ó ṣeéṣe ń gbà mí látàrí àwọn sẹmí ìtẹyìn ṣe o kẹ ẹ rí ẹ̀sìn Islam tàn ká ju olùmọ̀ tí ń pèpè lọ sí ẹ̀sìn Islam gàngàn lọ. nísìn ara mi ọ̀ya ibi tó bá wù ọ náà ni lọ́mọ ọ̀ya ẹ̀kọ́ yìí ọ̀ya ẹ̀kọ́ ẹgbẹ́ ẹ̀sìn sílà oṣù kíá so àwọn aṣọ pé o mutí pé ẹ ẹ mutí ẹ má tún jẹ ń gbọ́ ọmọ ẹ gbọ́dọ̀ dídí ọtí máa ń lásán kọ́ lọ́wọ́ ọba wa nú Al-Qur'an ló sọ tí mo mú léèwọ̀. torí gbogbo tí ma gbé yìí síbẹ̀ sí máa ń ṣe ìwà àdá ẹwọ bọ́ ti ṣe sàn yín dà. Hmm? kódà ní wọ́n nà ẹgbà yóò wò pé àbẹ́ pàṣẹ pé sẹ́mi ọwọ́ ọ̀rọ̀ méjì ogún yìí wàláhì ẹ ti pèpè lọ sí dss náà lásán bá ní lásán bá mutí fún ṣe kí ni. wọn nà lẹgba ẹ má sọ yẹ gba o kọ́ má bàa sá o wàá rí pé pẹ̀lú ògbó ọlọ́run ó jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ tó sọ wọn láyọ̀ sẹ́kù lọ́kàn rẹ̀ ẹ wá kó oògùn fún ẹ má jòjú bẹ́ẹ̀ lọ kọ́ máa lọ o ti fi nǹkan kan lẹ̀ lọ́kàn rẹ̀ tí ọ̀ máa láéláé o ah! lè lọ bá lè má mú àdúgbò wọn o lè má jẹ́ mùsùlùmí o lè má mú gbọ́ níbẹ̀ nínú alukurani pọ́lọ̀ ń sọ pé ká má mutí bẹ́ẹ̀ ibi tí ó ti gbálẹ̀ kún àlàyé ní òmùra rẹ̀ lọ òun ti wò pé ìwọ ọ̀ọ́mọdún tó lọ lèmọ́mọ́ á bẹ̀rẹ̀ sí sàlàyé fún un wọ́n lánàá bí yín sọ pé èèyàn jẹ gba à bẹ́ẹ̀ ni ó lè yàn jẹ so wàláhì ó lè fẹ́ bẹ̀rẹ̀ sí Islam. ó lè fẹ́ bẹ̀rẹ̀ sí ní mà Islam gẹ́gẹ́ bí ẹni tí ó ló ń ka nínú bíbélì níbi tí wọ́n ti tọ́ka sí wípé téèyàn bá ń ṣe ẹ̀yìn dáwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ń ṣe kò lè rú là mo nínú bíbélì náà ó ní hàn òun sì wá jẹ́ pásítọ̀ ńlá lásìkò yẹn lásìkò kí ló ń ṣẹlẹ̀ ó ní gọ́ọ̀mù ndé satellite tí wọ́n fi máa mú àwọn ìlú òkèèrè ẹni tó wá dé satellite wọ́n wá kọjú rẹ̀ sí ẹ̀yìn ibi tí chọ́ọ̀chì rẹ̀ kọjú sí òun wá ní no kí ló dé tẹ́ kọjú rẹ̀ síbẹ̀ yẹn ibi ìníkẹ́ kọjú rẹ̀ sí wọ́n ní à ah, tá a bá gbé síbẹ̀ yẹn kò ní mú signal ó ní ìjọba tó ń fi ní kó gbé kó ń bẹ torí ibi tó gbé síun làwọn mùsùlùmí máa kọjú sí <laughs> so ìyẹn bíi nile sat pé ibẹ̀ làwọn mùsùlùmí máa ń kọjú sí kẹ́nìkan mọ̀ wá wà sẹ́mi pé à ń ronú jura wa lọ pé pé ah, ah báwo lẹ ṣe kọjú kíní báyìí ó nígbà tó ń tiwọn sọ pé tí ọba kọjú síbi kò lè mú signal òun á dì í àwọn mùsùlùmí wọn mọ̀ burú pọ̀ ibi tí wọ́n kọjú sí ṣe sọ̀láàt ìní satellite náà gbọ́dọ̀ kọjú sí. tọ́ òun mú lọ òun ọ̀sọ̀rọ̀ òun sì ti ka gíláàsì yẹn ẹ̀rú wa ń bá òun ẹ̀ ń tọ́jọ́ gà sí ní tàǹsì ìwádìí tiẹ̀ ni ni wà ọmọ òun á ní òun bá àwọn wọn wá sọ fún wa pé ǹjẹ́ ń bẹ nínú alukurani yìí ibi tọ́lọ̀ ti sọ pé téèyàn bá ṣe islam kú kò ní ṣoríire mo rò pé ẹ tura ó ló ń kà wípé ibi táwọn ń gbà èèyàn ò lè rú là ó nítorí pé táwọn bá fẹ́ ṣe wàásù àwọn èsè research àwọn èsè research òun lè ti gba àwẹjọ mẹ́ta ìwà àwẹ tiwọn wọn wá sọ pé kẹmi darí òun wípé tó ń bá ti ní kẹ́mi ọ̀darí wọn á ti wá gbéwèé tiwọn lọ òun á fi ẹ̀mí darí òun gbogbo ibi tó ń bá sí ibi tẹ́mi ní kò wọ́n sọ̀rọ̀ lọ́ba sí ibi tá a wí. iná làá ṣe sọ pé ńbola ní kọ́ mọ́kàrí inú àlùkùránì náà sọ kàdébì kan pé ọlọ́ba lè má mú yín ẹ lọ́kùnrin mọ́ kàdébì kan ọ̀kan àbùkù mi tọ́ àlùkùránì ṣe lè má mọ́ sọ fún ọ bẹ́ẹ̀ àmọ́ àwọn kan wà tó pé ọba kàdébi kan ọ̀ràn lọ dá o ọ̀gá náà lọ́wọ́ kàdébi tí ó wá lò lọ bá àwọn jàmá yẹn wọ́n á sọ pé ta ni lèmáàmù yìí wọ́n mú un lọ sọ́dọ̀ lèmáàmù ẹ dákun ṣé bẹ́ẹ̀ náà Kùránì tó wà lọ́dọ̀ yín wípé téèyàn ọba ṣe Islam kúkò ní sórí rẹ̀ wọ́n ní dáadáa wọ́n ní ẹ dákun kẹ́ tó wù yìí sẹ́ẹ̀lì fẹ́mi náà translation translated Quran wọ́n ní dáadáa wọn bá gbé fún un nígbà tí wọn gbé fún un ìmáàmù wa ń kà nínú suratu ali imran wọ́n lọ sọ pé wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala min ó ló ń sìn wo translation rẹ̀ wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá wà nǹkan mi tó yàtọ̀ sí islam tó fi ṣẹ̀sìn ọlọ́run nígbà lọ́dọ̀ rẹ̀. yóò sì jọ kan náà tó ṣòfò tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàn ó níbẹ̀ ló ń ti sọ pé kí ni wọ́n máa wí tẹ̀yàn fi di mùsùlùmí. tura ló ti jẹ́ pé kálukú wá ń di iṣẹ́ wa ẹ jẹ́ káwọn náà pèpè lọ sí di Islam torí pé àkù èmi ò kù ìwọ kù káwọn ti jọ́ tọ́lọ́ gbé wa dìde pèsè bẹ́ẹ̀ gbọ́ pé ọ̀ràn yẹn kálukú yín ni ká lọ sí di ẹ̀sìn Islam báwo ni náà ṣe bàbá olówó náà lè lọ sí di ẹ̀sìn Islam àwárí nírú Saudi Arabia àwọn olówó wà tó kí wọn mọ kankan pa Islam torí àlùmọ́ àwọn akọ gbogbo lárúbáwá olùmọ̀báwò tó kí wọn mọ kankan pa Islam àmọ́ wọn ní owó ebi tí yàn lówó dé yọ wá ní yọ wá bá olùmọ̀ àdúgbò wọn pé jazakallahu khairan àwọn àwéwo àti wéwo àti wéwo iná dáa fáwọn ọmọ tí wọ́n ń kọ́ nípa ẹ̀sìn Islam àwọn ó sì tọ́ka sáwọn tíra fún pítọ̀ ẹ bá ní béèrè láwọn bookshops tá a bá fẹ́ rà á pọ̀ èèlè ló ni wọ́n lè tà wọ́n fún wa pẹ̀lú discount tá a bá wọn sọ fún wa olówó yẹn lè ní kí wọ́n ra ten ten thousand copies wá nínú tíra kọ̀ọ̀kan yóò wá ní kí àwọn akẹ́kọ̀ọ́ gbogbo yín kẹ́ máa wá gbà ó lè jórí sí márùn bẹ́ẹ̀ oníkálukú yóò fún ẹ dákun ẹ kà ó kẹsì fi ṣàǹfààní o ẹ dákun ẹ kà kẹsì fi ṣàǹfààní o subhanallah. sẹ́yìn kí lágbọ́n bẹ́ẹ̀ òun náà ń pèpè sí díẹ̀ sí islam bí agbára tiẹ̀ ti ṣe mọ́. gbogbo wa náà pátá a lè ṣe bẹ́ẹ̀ a lè ṣe bẹ́ẹ̀ ntagbara kálukú wa kakó ṣe ẹnìkan wa ní ṣe tọ́lọ́n kọ́lọ́n ọba kọjá kulẹ̀ tí wọn bá ti ń pèpè sídìí ẹsẹ Ọlọ́run bẹ́ẹ̀ lọ́nà ọba ọmọ àràn ọlọ torí ẹ Ọlọ́run ní yá ayyuhalladhina amanu apẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ kíyèsí àyà yìí dáadáa o alọ́run ẹ̀yàn ní ká pèpè lọ sídìí ẹsẹ Islam àmì ẹ kíyèsí ní táyà yìí sọ nínú àyà kan Ọlọ́run ní kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'rufi watanhawna 'anil munkar ẹ̀yin ni kóńtùm yẹn àwọn olùmọ́ni antum gbèsè pé ẹ ti jẹ́ rí ẹ̀ jẹ́ má kóńtùm ẹ̀yin ni khayra ummatin ìjọ tó lóore jù fi gbogbo ẹnu sọ ìjọ anabi Muhammad sallallahu alayhi wa sallam ló lóore ju gbogbo ìjọ yòókù lọ ẹnìkan ni àṣẹ bọ́lọ̀ ń sọ nípa àwọn ọmọ Israel ìpè wà á ní faddaltukum ala al-alamin àti pé mo ṣe àgbéga fún yín lórí gbogbo àgbáńlá ayé á ní bẹ́ẹ̀ ni ala alami zamanihim lórí àwọn èèyàn àgbáńlá ayé ìgbà tiwọn kánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó dé torí pé àmọ́ alami ntọ́lọ́ ń sọ bẹ́ẹ̀ yẹn tó bá yẹ gbogbo àgbáńlá ayé pátá tó síwájú wọn ni àtàgbáńlá ayé tó dé lẹ́yìn wọn ni a kò bá jẹ́ kí wọ́n tún lọ́lá ju ànábì ibrahim lọ a sì mọ̀ pé wọ́n lọ́lá tó ànábì ibrahim ma kana ibrahim yahudiyan wala nasraniyan walakin kana hanifan muslima walam yakun minal mushrikin ọlọ́run tó pè wọ́n mushrikuna àwọn nasara àwọn yahudi mushrikuna so ìjọ anabi sallallahu alaihi wasallam wa lóore gbogbo ìjọ lọ kí wọn á lò dé tá a fi jẹ́ bẹ̀ torí kíni kì í sì pa lórí méjì lọ́rùn ọlọ́ọ̀ni tó fà á ó ní pé ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar torí pé ẹ̀yin ẹ máa ń fòòró àwọn èèyàn láti ṣe dáadáa ẹ sì máa kọ̀ fún wọn láti ṣe bàjẹ́ ní sọ wá di ìjọ tó lọ́lá jù nù ìpèpè lọ sí di ńtọ́ da ìkọ̀ ìbàjẹ́ fún yẹn tá a bá jẹ́ bẹ́ẹ̀ àwa náà jẹ́ ọ̀kan nínú ìjọ tó lóore jù ká pèpè lọ sí di ń tọ́da ká kọ́ bàjẹ́ fún yẹn ní tó sọ wá dìjọ tó lóore jù. ẹ sì rí nínú àdìsí Ànábì sallallahu alaihi wasallam pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi. ẹni tó bá rí ìbàjẹ́ nínú yín kó fọwọ́ tún ṣe tó bá ipò lè fọwọ́ tún ṣe. fa in lam yastati' fa bilisani ẹni tí ò bá lè fọwọ́ tún ṣe kó ṣe kí kó fa hàn kọ̀. fa in lam yastati' fa ẹni tí ò bá ti lè fahán tún nǹkan ṣe kọ́fọ̀kàn kọ́ wa dhalika ad'afu al-iman káfọ̀kàn kọ́ nǹkan òní ìmánì tọ̀lẹ̀ jù ìyẹn ni pé má pàdánù ọ̀kan mẹ́tẹ̀ẹ̀ta má tiẹ̀ jọ jẹ́ pẹ́lẹ́ kẹta ló ṣe tó rùn ní ìmánì jù ti lè fọwọ́ yí padà ká sì kọ́ tí yẹn bá ń ṣe ìbàjẹ́ ẹ sá ti máa wòran ọkọ mọba àsámà yín lọ́wọ́ ẹ pé lọ sídìí dáadáa ẹ mọkọ bàjẹ́ fún eléyìí ṣe ojú ọ̀nà ànábì Muhammad sallallahu alaihi wasallam kìí sì ṣe tó fà tọ́lọ̀ fi jẹ́ kí ajẹ́jọ́ tọ́lọ́lá jù ní torí pé nínú tó sọ àtijọ́ tọ́lọ́lá jù ní pé tá a bá rí èèyàn tí ń ṣe ìbàjẹ́ àṣekínni á kọ̀ fún. àwọn kan náà làwọn ń ṣe dáhùn náà nísìnyí pé lọ sí díẹ̀ Islam táwọn bá rí tí èèyàn ṣe ìbàjẹ́ wọn ní kọ̀ fún. lẹ́bí àwọn ẹnití mu tí ọ torí ọsà ẹnití mu sìgá nọ nọ ó ń na nọ ẹ ojú ọ̀nà táwa nù fẹ́ràn kójú ọ̀nà àtọwọ́ dánù alukur'an àti sunna ní tọ́ba rí tíyẹn ṣe bàjẹ́ kó ṣe kí ni kò kọ́ fún torí pé ntẹ́yìn ò fi bẹ̀rù láti kọ ìbàjẹ́ fún pé tálẹ̀ ń pèpè rẹ̀ gbọ́dọ̀ ni à tẹ́lẹ̀ kò sí tó ṣe fún yàn tó ní ọgbà sọnù àmọ́ gbàtọ́ pọ́dọ̀ ọlọ́ọ̀ni wọ́n ń pè yẹn lọ kọ̀bá àyín mú kọ̀bá àyín kọ̀bá ara rẹ̀ ní torí pé ta ni wọ́n ń pèpè lọ sọ́dọ̀ rẹ̀ Allahu Rabbul Alamin. ẹ jẹ́ wá o yẹn ní ká pèpè lọ sídìí dáadáa ẹ ọlọ́ni yá ayyuhal ladhina amanu alaykum anfusakum akpẹ̀yìn olùgbàgbọ́ òdodo alaykum anfusakum ẹ mójútó ara yín o ọ̀rọ̀ ara yín dọ̀wọ́ ara yín o fọwọ́ ẹ ara yín tọ́rọ̀ ara yín ṣe o alaykum anfusakum ọ̀rọ̀ yín dọ̀wọ́ yín ẹtún ọ̀rọ̀ ara yín ṣe pẹ̀lú ara yín ẹmójútó ara yín la yadurrukum man dalla idha ihtadaytum ẹni tó ṣìnà kò ní nǹkan kan tó fi lè kó ìnira bá yín ó pin ìgbà tẹ́yìn bá ti mànà ọ̀ràn yẹn ni ká pèpè lọ sídìí dáadáa ṣé àgbọ́yé nu ayà yìí pé ẹ̀yin tẹ́ bá ti mànà. kò sí tọkàn yín pẹ̀lú ẹni tó ṣìnà ẹ má pè wọ́n ọjọ́ bẹ́ẹ̀ àbí ọjọ́ bẹ́ẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ ọjọ́ ẹni pé ìgbà tẹ́yìn ti ń sin lọ kò pẹ̀lú ẹni tó sin lọ ti tẹ̀lé Muhammad sallallahu alayhi wa sallam kí yín pẹ̀lú ẹni tó Muhammad sallallahu alayhi wa sallam kẹ́ ẹ má jìnnà sí kí kí lọ́kàn yín pẹ̀lú ẹni tí ó jìnà sí tó ní ká má ṣe ẹ sá ti mójútó ọ̀rọ̀ ara yín bẹ́ẹ̀ lẹ lómi ọgbọ̀ yìí wípé ẹ mójútó ra yín alaykum anfusakum ẹ mójútó ọ̀rọ̀ ara yín la yaghurrukum man dalla idha ihtadaytum ẹni tó ṣìnà kò ní ìnira kan tó lè ṣe fún yín lópin ìgbà tẹ́yìn ti ṣe kí ni tẹ́yìn ti mọ̀nà yẹn ni pé kálukú jókòó lè rẹ̀. ìyẹn ni pé àbùkátà ká ìyẹn lọ sídìí ẹ̀sìn ọlọ́run ayé bó ti ṣe hàn yìí kìí rẹ̀ nù o kìí máa rẹ̀ nù torí pé nínú ayé yìí ọlọ́run bá ń pa ká mójútó ra wa nínú mójútó ra wa ní ká ṣe nínú mójútó ra wa iná ní ká má máa wà wọn máa yá wa wípé wọn ń ṣe tọ́takútọ́ lọ́run láìkọ́ fún wa ká sì má máa wà wọn máa yá wa pé wọn ò ṣe tọ́lọ́run fi pa wá láṣẹ ká má sì pa wọn láṣẹ pé káwọn máa ṣe tọ́lọ́run fi pa wá láṣẹ nínú mójútó ra wa ní gbogbo nǹkan yìí náà wà. torí ẹ ayé yìí ọ̀tọ́ka sí má pèpè lọ sí díẹ̀ sìn ọlọ́run o tẹ́ ẹ bá ti wá tún tara yín ṣe ẹ̀yin tẹ̀lé tọ́lọ́ ẹ jìnnà sí tọ́lọ́ ní kẹ́ ẹ má ṣe ẹ̀ ń kọ́ àwọn ọmọ ẹ̀yà yín lọ sídìí kún ṣe tọ́lọ́ ẹ̀ sì ń kọ̀ fún wa láti ṣe tọ́lọ́ ní kẹ́ ẹ má ẹni tó bá wá gbọ́ nínú àwọn ẹni tẹ́ ń pè alhamdulillah ẹni tẹ́ ẹ pè tọkọ̀ tí ò gbọ́ la yadurrukum man dalla idha ihtadaytum ẹni tọkọ̀ láti gbọ́ ẹni tó kọ̀ láti gbà kò ní nǹkan kan tó lè fi ní lára lẹ́yìn ìgbà tẹ̀yìn ti gbọ́ tẹ́ ẹ ti gbà tẹ́ ẹ sì tún pa àwọn míì lọ sídìí tọ́lọ́ ìtumọ̀ ayà yẹn ní ẹni pé ní ìsìn ojoojúmọ́ ayé iná ni wọ́n ń ṣe tọ́lọ́ ó sì ń jìnnà sí tọ́lọ́ ní ká máa ṣe ojoojúmọ́ ayé ló ń pè àwọn míì náà sídìí tọ́lọ́ ló ń kọ́ tọ́lọ́ ní ká ṣe fún wa a rí nínú ẹni tó gbọ́ tó gbà wọ́n darapọ̀ mọ́ alihamudulilayi àtúwárí nídàkejì ẹni tó gbọ́ tí ó gbà tó tún lọ sọ ike tó o bá tún pò lẹ́ẹ̀kan sí wàá kárùkù ìyà tí ó sì jẹ́ ọ́ à yóò ju ètí ń jẹ táyà mọ́tò lọ. la yadurrukum man dalla idha ihtadaytum lẹ́yìn tẹ́ ti pé òun á kọ̀ láti gbọ́ ọlọ́run ni kò ní nǹkan kan tó lè fi níyìn lára lọ́dọ̀ ọlọ́run ní jìyà lọ́dọ̀ ọlọ́run pẹ́ ti pé ẹ̀yin ti pè é o ní ọgbọ́n ní ọgbà ẹ filẹ̀ tiẹ̀ mo rò pé yé wa ìtumọ̀ àyà yẹn nílé tó túmọ̀ sí pé bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbà kò sínú Islam la ikraha fìdí à ń jẹ ní pàkùn sí tí ní kankan gbìyànjú láti pèèyàn kí ní kankan gbìyànjú láti kọ ìbàjẹ́ fún ẹni tó bá gbọ́ tó gbà ń lọ sóríire ẹni tó gbọ́ tí ó gbà tó kọ̀ ta ló ṣe orí ara rẹ̀ ló ṣe kí wá ṣe pé lẹ́yìn ìgbà tó ti pè tó ti pè ní gbogbo ọ̀nà tọkọ̀ bàjẹ́ sun ní gbogbo ọ̀nà wọn náà máa lọ dènà dé wọn ni ó jí rí ìwọ ni ó rí kẹ́yìn kó tó sùn. Ah, ah, o oh. àṣejù nù àṣejù nù. in alayka illa wa ala al-hisab. ọlọ́run sọ fún anabi sallallahu alaihi wasallam kó jíṣẹ́ àwọn kí ti pọ̀ lọ ìwọ ló ṣèṣì rò láti sọ fún lẹ́rọ̀ tẹ́ ẹ gbọ́ ọ jẹ́ pé ẹ gbà báyìí ẹ gbà báwò torí ẹ̀ ló ṣe jẹ́ pé à ń pe àwọn èèyàn ẹ má rìn hòhò má ọlọ́run bá ṣe ẹ̀yin obìnrin ẹgbẹ́ yín àti wí asọgba ẹ̀rọ ẹni tó ẹlòmíì inú ilé rẹ̀ lọ́wọ́ àwọlá ó sì gbọ́rọ̀ ọlọ́wọ́ fi ṣiṣẹ́ hàn sípò ọlọ́wọ́ fẹ́ kí níyì ọlọ́mọ túbà ń tún ṣe má àwọn kan sì gbọ́ wọn ọ̀gbà ọwọ́ okókòbókò okó pàṣán ẹ wá ń lọ dúró ní gbogbo oríta ẹ wá pín àwọn boys ẹ̀yìn ẹ̀dúró bá wọn ẹ̀yìn ẹ̀dúró bá wọn bí wọ́n bá ti ń bọ̀ á kan fèrèsé yín pé kí ni wípé wọn ò gbọ́ lẹ́rọ̀ ni. ọlọ́run ọ̀bẹ ọ ọlọ́run ọba ọ̀bẹ ọ lélẹ̀ ẹnìkan ò pé kọ́ ọ má bá yàn sọ̀rọ̀ ọlọ́ ẹnìkan ò pé kọ́ ọ má pè yàn lọ sídìí ẹ̀ sí dáadáa ẹnìkan ò sì sí tó ní mọ́kọ ìbàjẹ́ fún yàn ní gbólóhùn ẹnu ṣùgbọ́n ẹnìkan ò sí tó ní kó kókòbókò lọ́ọ́ bá wọn ọlọ́run ló ń bá wa sọ̀rọ̀ yìí o ìwọ ti pè wọn, àìwá gbọ́ kún ọgbà wọn. kìí sì wọ́n lọ́bọ̀ ọlọ́run bá wọn wí àbí kẹ́ wá lọ wá rọ́bà kẹ́ ṣe àwọn wáyà sí kẹ́ máa wá ta wọ́n rọ́bà níta tẹ́lẹ̀ ní ìbò ni. la yadurrukum man dalla idha ihtadaytum lẹ́yìn tẹ́yìn ti pè wọ́n tẹ́tí kọ̀ bàjẹ́ fún wọn ẹni tó bá kọ̀ láti gbọ́kọ́ gbà àìgbọ́ rẹ̀ kò ní nǹkan kan tí ó sì níyìn lára lọ́dọ̀ lọ. láwùjọ wa lónìí àwa ti mọ̀ pé láwùjọ tiwa tó kù bá ti kú àjọyọ̀ bẹ̀rẹ̀ ni. àwọn ọmọ tóbi wọn kú wọn máa ṣe ìdíje ní níbi à ń pa màálù pé màálù mélòó ni wọ́n rí kó lórí fà kalẹ̀ méjì ni ah, mẹ́ta lè mí fà bẹ́ẹ̀ wọ́n sì máa mọ̀ ọ́ lọ́ọ́ máa bàbá tó pé àlọ́ jẹ́ kú bàbá tó yẹ pé wọ́n ń wá ẹni tó ra paracetamol fún gan wọn ò tó fi kú àwọn ọmọ wa ń pa màálù ẹnìkan òun tún lọ ṣe tent tent irú ètò àwọn máa kọ́ bí ilé òun ilé tí ètòjọ́ méjìlá yẹ ti fi wò so wọ́n tún wá ṣe air conditions sínú rẹ̀ lọ náà nílò lẹ́yìn náà ah, màálù méjì náà ni eléyìí nǹkan ó ní à ah, sórí àwọn tẹ́ǹtì tí mo ta lásán ó lé ní one million naira tó tún kan màálù bíi mẹ́ẹ̀ẹ́dógún tọ́ àti wọn sọ kí ni yóò dáa kódà kò bá làákà ìmù ká tó pẹ̀sìn ọlọ́run ọ̀wé ìtàn ti ń sọ ti tó ó ti tó o yóò á ṣe pé tí wọn bá wá dè màálù mọ́lẹ̀ báwọn ṣe fi sòkú ẹ wàá lọ jí kó ẹnìkí lábẹ́ òfin ọlọ́run kí lẹ́ẹ̀ ṣe òun. kò lè nìyẹn níbi tí wọn bá ti ń ṣe ẹwà aràn ni kọ́ máa já wáyà gbogbo ọrọ tí ń sọ jáde kí ni wàá tẹ̀ ń wò ìwà ọ̀daràn tiyín ni kẹ́ ẹ kọ ìbàjẹ́ àmọ́ kì í ṣe pé tiyín wá ní pé wá pé ẹ torí tí wọn bá yé ṣe kinní o ẹ mọ̀ pé ìbínú ọlọ́run sọ̀kalẹ̀ ni ẹ mọ̀ pé kinní kan sọ́lọ̀ ń sọ fún ọ pé tí wọn bá yé jòkó ìbínú ọ̀sọ̀kalẹ̀ ìbínú ò ní sọ nítorí pé èyí ti kọ́ fún wọn torí pé tí ẹ bá kọ́ fún wọn nìbínú ó sọ̀kalẹ̀ tí ìbínú bá sì sọ̀kalẹ̀ kò ní mú àwọn nìkan yóò tún mẹ́yìn náà. anabi sallallahu alayhi wa sallam ó ní la ta'murunna bil ma'ruf wa la tanhawunna 'anil munkar aw la yusallitanna Allahu 'alaykum shirarakum thumma yad'u khiyarukum ẹ máa pèpè lọ sí di dáadáa ẹ sì máa kọ̀ bàjẹ́ sáwọn èèyàn tẹ́ ẹ bá kọ̀ láti ṣe nǹkan méjèèjì yìí ọlọ́run ọba ó fi àwọn ẹni bú inú yín yóò gbé wọn jẹrí yín àwọn ẹni rí ọmọ abẹ lọ́run ọlọ́run ní gbádùn àmọ́ torí pé ńgbà táwọn bá ti ń pèpè lọ sídi ẹ má bàjẹ́ dáadáa ni ẹ máa ṣe ààbò ńlá là ń wá fún gbogbo àlómà kò ní jẹ́ kí ìbínú ọlọ́run sọ̀kalẹ̀ kókó gbogbo wa lọ èyí tó lè mú kí ìbínú ọ̀sọ̀kalẹ̀ tí ó kó gbogbo wa lọ ní kọ́ mọ̀ sí àwọn olùmọ̀ láàrin wa tí ń kọ ìbàjẹ́ fún wa kí gbogbo wa náà jọjọ́ ìpè nìkan náà lásùn lápọ̀rí sí eléyìí ló lè mú ìparun bá lòun mà tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àwọn akópàṣán alọ́kó bá wọn bí wọ́n ti ń sòkò ẹgbẹ́dẹ́bẹ̀ kìnnìkan ibi títí mókèlè lọ sẹ́nu kò tí lórí sọ because ìgbà tí wọ́n fẹ́ kọ ìbàjẹ́ kékeré fún ó tún sọ di ńlá máa lọ́wọ́ ó kó parun bá a. ìdí inú ńgbà jẹ́ nìkan àtọ wọnú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam tó bọ́ ń tọ̀. àwọn sàábẹ́ ni ẹ́ ìtọ̀ tí tí yun á ah, ànábì ni la tuzrimu ẹ má jàtọ̀ máa ń di o ẹ má sẹ́tọ̀ máa ń di torí tí ń tọ́ lẹ̀ ó ṣe fọ̀ ṣùgbọ́n ìtọ̀tẹ́ bá ṣe máa ń dì í àárẹ̀ ńlá nù ẹ̀mí kí tó máa ṣètò ọmọ yẹn ó lè gbé àárẹ̀ burúkú tí ó di pé wọ́n ń ṣe wọ́n ń láyàn nú kó tó di pé wọ́n rí tọ́jú ẹ má ṣètò ọmọ yẹn subhanallah tó wọ́n á torí pé wọ́n ń jẹ kó olóko ẹja lù wọ́n bẹ̀ ẹ̀kan lù wọ́n bẹ̀ òkèlè pẹ́ nìkan lórí ọsibítù wọn ò rí yanjú ẹnìkan bíi títí ń sá lọ ó ti já kànga ẹ dá ṣé orí dáadáa ṣe ń bẹ torí ẹ tí wọ́n bá ti pèèyàn tó ọkọ̀ bàjẹ́ fún un kò lè ní ọlá mọ́ tọ́ Al-Awfi wa láti ọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma níbi tafsir ayah ọlọ́lọ́wọ́n bá ń sọ yìí pé nígbà tí ẹrú bá ti tẹ̀lé tèmi ọlọ́n nípa tí mo fi pálásẹ̀ ní dáadáa tí ń ṣe tó sì jìnnà sí tí mo kọ̀ fún láì dá tó jìnnà sí ẹni tó kọ̀ láti ṣe dáadáa tó sì kọ̀ láti pa ẹ̀dá tì kò lè rí nǹkan kan fi nìwọ́ lára mọ́ kò lè rí nǹkan kan fi nìwọ́ lára mọ́. wọn gba ìgbàwọ́ ọ̀rọ̀ wa àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ wa lóríṣiríṣi alimami ibn kathir rahmatulahi alayhi wọn ni kò sí níta lè fi sẹ̀rí nínú àyà yìí o lórí pé ẹ má pèpè lọ sí di dáadáa máa o ẹ sì má kọ ìbàjẹ́ sáwọn èèyàn máa o. idha kana fi'lu dhalika lópin ìgbà tó bá rọ̀ wá lọ́rùn láti ṣe bẹ́ẹ̀. ìgbà wo lọ́rọ̀ wá lọ́rùn láti kò lè bí ìnira fún wa lára wa kò lè bí ìnira fún wa lára dúkìá wa kò lè bí ìnira fún wa lára ẹbí àti aya wa. so pèpè lọ sí ìdìtọ́lọ̀ kọ ìbàjẹ́ fáwọn èèyàn ṣùgbọ́n ńgbà tí kò bá ṣeé ṣe ẹnikẹ́ni tó bá ṣe lè jánu tó pè yàn lọ sí ìdìtọ́lọ̀ ẹ palẹ̀ wọn mọ́ ẹ gbé wọn ìfojú wọn rí màbo kirikiri ni ẹ máa dà wọn sí. tó ń bẹ̀ yẹn ẹ má fọ ara yín sí ra yín. kọ̀rọ̀rùn. bákan náà kíkọ ìbàjẹ́ ó ń bí ìbàjẹ́ tó tún burú ju ètò lọ. ẹbí àpèjúwe tá mú àwọn wọ́n ń kó olókù òjò kọ́ ọ̀hà lọ́rùn kù kó ó kú ọkọ̀ lọ. nígbà tí kíkọ tí àti pèèyàn lọ sẹ́sìn ọlọ́run kọ́ rọrùn nu ní gbogbo ògbà tí pípèèyàn lọ sídìí ẹ̀sìn ọlọ́run ọba ti rọrùn ìgbà yẹn lẹ́rọ̀ ra dúró ná títí tí ó tún fi rọrùn. imaamu ahmed wọ́n gba ẹgbàá láti ọ̀dọ̀ abubakar ní ní abubakar dìde láàrin àwọn èèyàn ó fi ọdún ọ wá إنكم تقرؤون هذه الآية دجاج إنكايا يوم يا أيها الذين آمنوا أن يلقاقول عليكم أنفسكم أمجتر أن لا يضركم من ضل إذا اهتديتم يعني تسنى كان قصيت لكوين رباين تنبا تنبا تمن تتديوكم آية وإنكم تضعونها على غير موضعها دجاج لدنس تمارسي كيسا بتتمارسي àwọn èèyàn ń túmọ̀ rẹ̀ sí pé ọlọ́ọ̀ni á máa pè èèyàn lọ sí díẹ̀ sùn mọ́ ọlọ́ọ̀ni á máa kọ́ bàjẹ́ mọ́ tí wọ́n ń gbọ́ yẹnu wa inni sami'tu rasulullahi sallallahu alayhi wa sallam yaqul èmi gbọ́ tánàbí sallallahu alayhi wa sọ pé inna an-nasa idha ra'u al-munkar wa la táwọn tí ó fi ìyà tí máa fi jẹ àwọn tó bá takò tiẹ̀ tí ó fi jẹ gbogbo wọn tí ó kárí wọn. nílé ìtumọ̀ sí pé a gbọ́dọ̀ kọ ìbàjẹ́ fáwọn èèyàn a gbọ́dọ̀ kọ èèyàn lọ sídìí ẹ̀sìn ọlọ́run iná ló tún ṣe wá nú ẹgbàá mi tí Imam Qurtubi sọ wọn lọ wá látọ̀dọ̀ Abubakar radiyallahu anhu Abubakar ní ayé yẹn ń kà ẹlòmíín sì ti torí rẹ̀ kọ́ máa pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run máa bá a ti ṣe kánú láyé Ànábì sallallahu alaihi wasallam tá a sì yé pèèyàn lọ sídìí ẹ̀sìn ọlọ́run bá a ti ṣe kánù tá a sì yé pè yẹn lọ sídìí ẹ̀sìn ọlọ. ìdí nì tó fi jẹ́ pé àdéhìí yìí àbí áyà yìí kò sí máa pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run. wọ́n gba ìgbà ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ bàbá Ta'alaba al-Khushani wọ́n ní báwo báwo lẹ ti fẹ́ ṣe àyà kan báwo lẹ ti fẹ́ ṣe àyà yìí ó béèrè ó ní àyà wò ó ní mo dá lóhùn mo lọ́rọ̀ ọlọ́run tó ní yá ayọ̀ lẹ́dínà amanu alaykum anfusakum la yadurrukum man dalla idha ihtadaytum ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ mójútó ra yín o ẹni tó ṣìnà nínira kan tó lè kó bá yín lẹ́yìn ìgbà tẹ́yìn mànà ọwọ́ ẹni tó nímọ̀ nípa àyà yìí dáadáa ló bi léèrè èmi tó bi léèrè yìí mo nímọ̀ nípa àyà yìí dáadáa torí mi gan alára mo bi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam léèrè nípa àyà yìí pèsè àyà yìí tọ́ka sí ká má pèpè lọ sí díẹ̀ sìn ọlọ́run má ṣé ń túmọ̀ sí ká má kọ ìbàjẹ́ má tó túmọ̀ sí ká má pèèyàn lọ sí ìdí dáadáa má ó lànà bí wàá dá mi lóhùn ó ní balẹ̀ tẹ́mi ro bílmàrú rárá o kàkà bẹ́ẹ̀ ẹ máa pe àwọn èèyàn lọ sí ìdìkún ṣe dáadáa wa tanahaw 'anil munkar ẹ sì máa kọ ìbàjẹ́ fúnra yín hatta idha ra'aytu shuhhan muta'an tètè tí ó sì wá dìgbà tó rí pé àwọn èèyàn ìwà pàákànnàmọ́tọ́rọ burúkú ti ń bẹ lára wọn ni wọ́n fi ń ṣèwà o ẹ̀mí rẹ̀ sọ pé má na owó kankan òun náà sì ní nínà kankan ẹ máa wò báyà gbà náà ti dé o wọ́n ní ẹ̀dá sítọ lọrun wọ́n sì ń gbé àpótí ká tọdúpá àpótí wọn dá o àpótí wọn dá oúnjẹ ń tàbùkù wa káwa mùsùlùmí tàbá mọ̀ pé nǹkan kan àtọ̀ ẹ̀ka ṣe kò nídìí ká máa gbá àpótí ká náà ti sọ̀sọ̀ láàmú àlékún ẹnìkan ti wọ assignment tiẹ̀ nìkan máa gbá àpótí ká sabilillah pékin wọ́n fi wá kiri gbogbo sáfù balùkù kan wò ní mọ́ lójú pé kíni bọ́ bá dùn ún fìsì ìwọ náà fìsì náà kí bẹ́ẹ̀ lómi ṣe ń wò ó pé tọ́ba tọ́ba yẹ ká fìsì ìwọ ni ọkọ́kọ́ fìsì sẹ́ẹ̀sì mọ̀ pé gán lè lẹ́nu ètò pọ̀ jù nípa ẹni tí ń gbé káwọn ohun èsì nǹkan kan sí ó ti ní nǹkan kan bíi kọ́kọ́rọ́ torí pé wọn ọ̀nà sílẹ̀ màsá kíní kan bíi kọ́kọ́rọ́ tí wọ́n á ń pẹ̀ pẹ̀tọ̀ ẹ̀yin náà fi sí ẹ̀yin ẹ̀ kọ́kọ́ fi á gbé ká gbogbo sáfù ẹnìkan kan òfin kankan sí i pé ìwà ahun tí ń bẹ nù wá ní ká má nà ó àbí ta ni ò sí lára rẹ̀ lọ́rọ̀ sọ pé wọ́n uhdiratil anfus shah ìwà ahun burúkú ó ráyè jókòó sínú ẹ̀mí kálukú ẹni kálukú wa kò sẹ́ni tí ì sa ahun àyàfi ń tọ́lọ́run bá fi borí rẹ̀ àbẹ́ẹ̀ màbẹ́ẹ̀ àbẹ́ẹ̀ màbẹ́ẹ̀ níṣẹ́ nìkan wá ó ní ẹ̀dá kan torí tọ́lọ́run láti wọ́n táyà ti bẹ̀rẹ̀ gàrí là ń wá mu ó lè jẹ́ pé gàrí wọn ń wá mu lóòótọ́ ṣùgbọ́n ṣé pé kí wọ́n má lówó tó fi lè tẹ́lẹ̀ bà tí wọ́n fi ṣebi ewédú sí ni náà ìwò pé táwọn bá mú owó táwọn fi ń ṣebi ewédú owó lè tán táwa ní ṣe <laughs> lórí ara rẹ̀ bá a ṣe bá mọ́ mi yẹn ṣe rí nu oní ọ̀jẹun oní tún ṣe ra rẹ̀. nísìn orí pé gbogbo èèyàn masha Allah la quwwata illa aṣọ wọn tó dáa ni wọ́n wọ jáde mọ́ wọn jòjúmọ́ àti bí ìgbà tó ni a bàbá alágbájá ẹ wọ́sọ̀ míì ẹ tìyàn bá ń yìí bá di pé ń yalẹ́ yan ọrùn orí ara rẹ̀ ṣùgbọ́n mi yẹn ṣe rí nu ẹ ẹ ìwà ahun ọlọ́run ló jókòó sínú ẹ̀mí nítorí bí wàá ń tọ́ka sí nísìnyí ó ní pé ńgbà tó bá rí ìwà pàákánnámọ́tọ́rọ́ tí ń bẹ lára àwọn èèyàn tó ti pọ̀ ní pàṣẹ fún wọn tí wọ́n sì ń tẹ̀ láṣẹ rẹ̀ sabilillah sabilillah sabilillah ọkàn kálukú ni má fún ọ má fún ọ iṣẹ́ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ó ṣe o sabilillah iṣẹ́ ọlọ́ọ̀ni ó ṣe o torí èlé lọ ṣe ọlọ́ọ̀lọ́ ni torí èlé lọ ṣe ọlọ́ọ̀lọ́ so sẹ́mi pé ẹni tó gbé kinní lọ yóò wúwo àbí òní wúwo yóò wúwo lọ́wọ́ rẹ̀ tó ń ta ìṣòwò ń bẹ̀ àwọn tó ń gbé sẹ́mi èlé lọ ẹ̀yìn ṣòwò sí i sabilila ìṣòwòsí ọwọ awúwo gan yóò fúyẹ́ lọ́wọ́ rẹ̀ ní kí masha allah la quwwata illa billah. ní àwọn agbèká ti gbogbo sáfù kálukú kálukú ètí ń bẹ máa ń fún un iná ní gbogbo wa nísìn fámìlì yín kan fóònù yín ní ọmọ òun sáré lọ́sípítù kọ́lọ́njẹ́ alálàáfíà wọ́n ní owó tó ń sì chájà àwọn ọjọ́ fifty thousand ẹ̀yin nìkan lè fún ẹ dákun tòrò sẹ́yìn máa fún wọn rú ẹ̀ àárẹ̀ ni òkè sí kí wọ́n fẹ́ ṣàjọyọ̀ ẹ sọ pé tán ọlọ́run bò gbogbo aláṣìírí ntí ló ń sọ gan-an kí ni ló ń sọ. <laughs> torí pé tí ń bẹ nú ẹ̀mí o ò ní pé ah, ó lè jẹ́ pé ó fẹ́ hmm? ó fẹ́ lo wéè tówó bá sì ti bọ́ sí lọ́wọ́ tó jẹ́ pé wéè ló lò kò ní í ṣe é gbà padà nù. ọ̀rọ̀ àgbẹ̀ ẹ̀ èèlò làwọn àbúrò mi ní sọ pé àwọn ò fún ọ mo rò pé yé nínú fifty yẹn ah, gbogbo wọn ọwọ́ ọ̀kájú lù fún kálukú ni omi pọ̀jọ́ ká lọ ókè ókè ókè yọ̀pá fóònù. ìyẹn ni kí táwọn bá rí nǹkan kan dá ẹ gbogbo wọn kò burú tèmi náà fi two thousand ṣùhán mọ̀tọ́ àánú ìwà ahun tí ń ẹ̀mí rẹ̀ lọ́n tẹ̀lé. nínú àdìsá nàbì ó ní yíyọ nínú owó ṣètọ́ lọ́hùn kò pé kówó dínkù. ẹnìkan yorùbá náà rí kékeré iná ò pé kówó ọtán tó ń ti pọ́ làwọn náwó sí o àti gbogbo ranu àwọn sì tún á ní kò pé kówó ọtán. ṣáájú tí wọn ẹ̀sìn Islam ti sọ fún wa owó tó ń ná fi ṣe sàrà kò pé kówó rẹ̀ ó dínkù. tó bá pé bẹ́ẹ̀ là ń ṣe ni wàláì gbogbo ọba ní ju tá a ní lọ. àmọ́ àhun ni gbogbo wa kágbà bẹ́ẹ̀ illa man rahimallah asẹ́ntọ́lọ́ ń bá sàn sàn wa. anábì ni tọ́ ọ bá rí ìwà ahun táwọn èèyàn ń tẹ̀lé wa hawan muttaba'an tó sì rí sọ sọ ó ní à ẹ tẹ́lá kò kí lọ fẹ́ máa ronú tọ́lọ̀ sọ tánàbì sọ ọ wá ṣẹlẹ̀ pé fẹ́nu rẹ lọ tẹ̀lé ànábì ní tọ́ba rí wàdúnìyàn mu'aththara tó o sì rí ilé ayé pin làwọn èèyàn ń fún lọ́lá lórí ọ̀run tọ́ba rí pásìkò ti dé táwọn èèyàn ń fún ilé ayé lọ́lá lórí ọ̀run ọlọ́mọdé ọjọ́ pípa náà la yìí wà ẹ̀ ẹ̀ jẹ́ rẹ̀ kulli dhi ra'yin tó o bá wá rí ìgbà tí gbogbo ẹni tó bá dábàá tí wọ́n pé àbá tòun dájú àbá kálukú lọ nígbà tá a jókòó tá a la fẹ́ tún nǹkan sí kálukú ọ dábàá abẹ́ nìkan náà ni ó sàṣẹ tó bá a ṣe wá pọ̀ tó làbá pọ̀ a wá gbé yẹ̀wò arípìtọ̀ àbá bàbá yìí lọ dájú ti gbogbo wa lọ kálukú bá ní kíni gbólọ̀bọ tí wàá sórí tí nàkìtà ń wọ́sẹ̀ ayà túká ni tó kálukú ti ń wò pé àbá tòun kọ́ ó dáa ju ti gbogbo èèyàn lọ tígbà náà bá dé fa alayka bi khassati nafsik ìgbà náà ni kò mójútó ra rẹ̀ ànábì ń sàlàyé àyà yìí fún wa ìyẹn ni pé má yéé péyàn sídìí kọ́ pa ìbàjẹ́ tì má yéé péyàn sídìí kó ṣe dáadáa títí tí àsìkò kan fi dé táwọn èèyàn ó di pé ahun ọkàn wọn ni wọ́n ń tẹ̀lé ìfẹ́ ẹnu wọn ni wọ́n ń gbọ́rọ̀ sí lẹ́nu ilé ayé wọn fún lọ́lá lórí ọ̀run gbogbo ẹni tó bá dábàá ń wò pàbà tó ń dáa ju ti kálukú lọ títí tígbà náà fi dé fàálẹ́ ìkẹ́dẹ́ khaassatina nafsak ànábì ní tígbà náà bá dé ìgbà náà ni kò mójútó ra rẹ̀ wada' al-awam fáwọn èèyàn lẹ̀ fa inna min wara'ikum ayyama ànábì ní dájúdájú àwọn ọjọ́ kan bọ̀ kò tí àmẹ́yìn náà lẹ́yìn kíyèsí. àwọn ọjọ́ kan bọ̀ ọ́ asọ́bùrù fihinna mithlul qabdi ala al-jamri ṣíṣe sùúrù nígbà náà ó dàbí ìgbà tí èèyàn di ògùn náà mú ni ẹni tí ó ṣe sùúrù lórí ẹ̀sìn rẹ̀ ńgbà náà yóò dàbí ìgbà tó di ògùn náà mú ni ànábì nígbà náà ń bọ̀ bóyá gbà náà là wà yìí. lil aamili fihinna. مثل أجر خمسين رجلا يعملون كعملكم ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ ọlọ́run ní àsìkò náà tọ́tẹ̀lé tọ́lọ́run lásìkò náà ẹ̀san tọ́lọ́run ọba ọ̀sán yóò dà gẹ́gẹ́ bí ẹ̀san tọ́lọ́run ọba ọ̀sán àádọ́tì èèyàn nínú àwọn ẹni tí ń ṣiṣẹ́ láàrin tìyín fẹ̀jẹ̀ sàbí. a sì ti mọ̀ nínú òfin ọlọ́run pé àwọn ẹni tó bá dé gbẹ̀yìn wọn ò lè lọ́lá títí kí wọ́n ní tó àwọn sàbẹ débi ká nàbí sallallahu alaihi wasallam sọ pé ẹ má bú àwọn sàbẹ mi o ẹ má bú àwọn sàbẹ mi o torí mo fọlọ́ ntẹ́mi mi bẹ lọ́dọ̀ rẹ̀ búra o tẹ́yìn bá náró àpáta Uhud irú òkè Uhud bó ti ṣe pọ̀ tó tóbi tó tẹ́ bá ná lówó wúrà gold ẹ̀ ní gba ládàá múdù kan tí sàbẹ bá fi ṣe sàrà kódà ìdajì múdù ẹ̀ lè gbà. bó wọn a sọ ikpe ẹni tó bá sin lọ́n lásìkò tí ń bọ̀ yóò gbà ládàá bí èèyàn àádọ́ta nínú wọn ni gbogbo ẹni tó gbàdé sí wa wọn ò sọ pé kàámẹ́lìkọ̀m wọn sọ pé ẹni tí ń serú sẹ́bi tìyín lẹ́yìn sáré ẹlòmíín sọ pé kàámẹ́lìhìm ẹni tí ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ẹlòmíràn tí a wí yìí kò wíyàn torí nke eléyìí ọjà nǹkan tí wọ́n ń ṣe apá lórí rẹ̀ ọ̀rọ̀ tó kàn yẹn. ẹgbà ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ abdullahi bin mas'ud rahimahullah wọn lẹ́nìkan léèrè yìí la yadurrukum man dalla idha ihtadaytum ẹ mójútó ra yín o ẹni tó kan ò sí tó lè ní í inna hadha laysa bi zamaniha àsìkò àti lọ àyà yóò ti tò àkókò tá a wà ikpe rẹ̀ yìí kọ́lá àkókò àyà yìí pé ẹ̀sọ̀ àwọn èèyàn lẹ̀ má pè wọ́n má tó ní kí ẹ̀sọ̀ àkókò rẹ̀ yìí inna al ó ní lónìí pèpè àwọn èèyàn ń gbà ìyẹn nípa àkókò kan ni àsìkò kan ń tí wọn walakinahu qad awshaka an ya'tiya zamanuha ṣùgbọ́n ti súnmọ́ àkókò tí àyà yìí ọ̀sẹ̀ náà ń bọ̀ ó ti súnmọ́. ta'murun ẹ máa pèèyàn lọ sí ìdíkó ṣètò ọlọ́run fa yusna'u bikum kadha wa kadha wọ́n sì máa fojú yín rí mà báyìí báyìí. sẹ́mi kó ti ń ṣẹlẹ̀ láwọn abòmí gbogbo ẹni tí wọ́n ń pèpè lọ sí ìdí ẹ̀sìn ọlọ́run tẹ́rọ́rìstì ni wọ́n palẹ̀ rẹ̀ mọ́ ni yóò di ẹni tó ń lọ gbàgbé sẹ́wọ̀n ìpèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run ó ti dẹ̀sẹ̀ ikọ̀ ọ̀dọ̀ ajẹ́ sáwọn èèyàn ó ti di àìsáwọn èèyàn nísìnyí ẹ jẹ́ káwọn èèyàn ní total freedom nísìn Amẹ́ríkà nínú nǹkan tí wọ́n ń polongo káyé tí wọ́n sì ń lo United Nations lé lórí ó ní kí wọ́n mú àwọn resolution bíi mélòó lé lọ́gbọ̀n tí wọ́n ń fẹ́ kí gbogbo olùlé ayé kó sọ kíni kíni àwọn nípa rẹ̀ àwọn nǹkan tí wọ́n kó jọ sínú rẹ̀ wọ́n burú gan gbogbo kọ́ńtìrì lé ayé ó sọ pé mo gbà yí wọlé ń yí wọlé mo gbà yí wọlé ń yí wọlé mo gbà yí wọlé tọ́ nàìjíríà sọ pé àwọn gba ọgbọ̀n wọlé. àkókò máa bẹ́ẹ̀ ṣe ń wò àwọn ni àtúntà lójókòó tó wò irú ròǹbòrùn nínú thirty two wọlé ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ hmm? àwọn kan retí ti lánàá mọ̀ ń gbọ́ tí minister of information ti ń sọ ọ́ méjì wo lẹ wá kọ ó ní méjì táwọn kọ ó ní pé kí wọn mọ pààyàn mọ ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ tó yẹ kí wọn pa àwọn pa ń United Nations ní kí wọn mọ pààyàn mọ ọ̀daràn tó lẹ́tọ̀ọ́ sí kí wọn pààyàn kí wọn mọ pa wọn lè fi sẹ́wọ̀n agbére kó tún máa jẹ̀wà àti gàrí síjọba lọ́rùn ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ó ní ọ̀rọ̀ kọkùnrin ọ̀fẹ́ ọkùnrin obìnrin lè fi obìnrin àwọn takò kò bá sàwọn mu gbogbo ẹ̀sìn tó sì wà ní nàìjíríà kò sí ìtọ́ fara mọ́ ẹ̀sìn wọn wà nílé ayé lọ́fẹ́ ara mọ́ gbẹ́kọ̀ wọ́n ń gbà tó kọ́ àwọn bàbá tí wọ́n pin lọ́fẹ́ ọkùnrin wọn ṣe bí wa àwọn ìyá wa obìnrin bí wọn wọ́n fẹ́ ni wọ́n ṣe bí wa àwọn tó ní wọ́n ti dàrú dànù tọ́ láwọn ọ̀gbà yín wọlé tẹ̀wọ́n amẹ́ríkà ní ìsìn ńgbà tó lórí wọn tó ṣẹ̀ṣẹ̀ àwọn ìlú bíi mẹ́ta kan láfíríkà pé bẹ́ẹ̀ ló wọ́n lọ wípé àwọn ni wọ́n sì fi ṣàpèjúwe ìlú tó ń ṣe democracy níbo láfíríkà irọ́ lásán ibi táwọn bá ti ró wọn máa lọ àmọ́ àwọn ọmọ nàìjíríà wọn ọmọ òṣèlú amẹ́ríkà gbogbo ilẹ̀ lárúbáwá tó ń lọ ti ṣe democracy náà kò sí. wọ́n sì tún lọ ọbẹ̀ wọ́n jẹun dáadáa wọ́n tún jókòó ńbẹ̀ dáadáa torí wọ́n ń rówó ńbẹ̀ àmẹ́yìn kò sówó <laughs> kò tún sí demokiri sókè ni àwọn èèyàn wọn pa ah, ọlọ́run áfíríkà ọlọ́run jẹ́ agbọ́n èèyàn sì fẹ́ fọ́ rédíò rẹ àwọn èèyàn wọn pariwo BBC Haúsá nítorí wà Nàìjíríà nǹkan ń fún yàn èmi táwọn gbà làwọn wá. àwọn sọ pé kò sọ̀rọ̀ ẹ láéláé àǹfààní láéláé ló wà ibi tí àǹfààní bá sì wà ní àwọn ń lọ ok gbogbo ibi tó bá mọ̀ wá lọ láti Senegal ó lóun pe àwọn Senegalese lọ síbi kún fún àwọn ọmọ ìlú wọn ní òmìnira pọ́kùnrin lè fi ọkùnrin kóbìnrin ọ̀fẹ́ obìnrin kò tí ẹ̀ tíjú nílùú mùsùlùmí sá ìpè torí ń bẹ́nu fundamental human right ta lọ́kọ́ tó sì tún wá jẹ́ fọ́ńdà tí òfin ti wà láyé ti pẹ́. tọ́ ok olórí Senegal ní kò lè tí ì yá àwọn ọmọ ìlú tàwọn báyìí nítorí bá sì yẹ òǹkálukú lọ ẹpọn ọmọ fi bá sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ mi. iná ló tún gbé lọ South Africa náà ló gbé lọ Tanzania tí nǹkan tí bàbá máa wá sọ fáwọn náà nù sẹ́ńtì ọ̀bá máa sọ fún kí làwọn fẹ́ fi ṣe kí làwọn fẹ́ fi ranù ṣe. torí délé yìí a rí i pín nílé ayé lónìí tẹ́nìkan bá sọ pé eléyìí ọ̀dà ìbàjẹ́ ni aburú ni kíní kan ni kọ́dọ̀ ọlọ́run sọ pé tó bá ṣe irú rẹ̀ irú sí àwọn èèyàn nábì lóòótọ́ kó gbé lọ sókè tó máa gbé lọ sókè wọ́n wá sọ látòkè yún kí gbogbo èèyàn fòkò pàdé rẹ̀ ẹ́ terrorist bí ẹnìkan tó lọ sí ìdánilẹ́kọ̀ọ́ lamẹ́ríkà ó ní ọlọ́run sọ pé ẹ kìlọ̀ fáwọn ìyàwó yín tí wọ́n bá gbọ́ ẹ kọ̀yìn sí wọn tí wọ́n bá gbọ́ ọlọ́run ní ẹ wọn. wọ́n ní what can you repeat that statement? wọ́n pe ọlọ́run ní kẹ́lẹ́ ẹ́ fundament ẹ wípé terrorism fundamentalism wọ́n lu obìnrin ẹ̀rí gan-an <laughs> ọ̀nà ìwádìí pé wọ́n ra mú torí ọ̀rọ̀ ọlọ́run tó sọ. So ẹ̀gbọ́n tí Ibn Mas'ud ń sọ pé àsìkò kan ń bọ̀ tẹ́ sọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn tí wọ́n máa ra yín mú tí wọ́n máa ṣe báyìí báyìí báyìí fún un wọ́n máa ń tọpamọ́ ṣùgbọ́n wọ́n ń wò ó pé àsìkò kan ń tí di àjòjì burúkú ok ṣé kìí ṣe ẹ̀tọ́ ọmọ èèyàn ẹni pé tó bá wùyàn láti fẹ́ ìyàwó kan lọ́kọ́ fẹ́ eléyìí ò sínú ọmọ èèyàn ọkùnrin kan ìyàwó kan àlè mẹ́ẹ̀ẹ́dógún nínú ẹ̀tọ́ mi ìyanu kọ́ máa yàn àlè ká kò tún sínú ẹ̀tọ́ mi ìyàn póbìnrin kan ọkùnrin kan ìyà ọkùnrin tó bá wò náà ni kọ́ máa yájá tí kò sínú ẹ̀tọ́ mi ìyàn pé tó bá wù mí láti bí ma tí ò ní nọ́mbà kí n máa bí nso no China ọmọ kan náà ni èyí ò sínú ẹ̀tọ́ mi ìyàn pé kí n bí ju ọmọ kan lọ ní China sẹ́wọ̀n pé gbogbo eléyìí wọn ò ní kà torí àwọn China náà àwọn náà ti lágbára torí de eléyìí àwọn adánsìn wo ní pé Áfíríkà àwọn olórí wa kọ́lọ̀ tí wọ́n gbọ́n àwọn máa ronú pálọ̀ yáwó àmọ́ tí Nàìjíríà ń yáwó sí tàbálà gbọ́rọ̀ sí wọn lẹ́nu òní yá wa lówó abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́n torí eléyìí gbogbo àwọn kan tí ò wúlò tí ì sara ẹ̀sìn wa tí ìsara àṣà wa wọ́n sì máa máàkì ẹmú ẹmú yìí ná ẹmú yìí ná ti mú. torí di eléyìí Ibn Mas'ud ọlákòókò kan ń bọ̀ tó ṣe pé tẹ ẹ bá pè lọ sí di ẹsìn Ọlọ́run fojú yín rí mà abọ́sọ̀ ìpè wọn ò tiẹ̀ ní ìgbà lọ́wọ́ yín fahina idhin alaykum anfusakum la yadurrukum man dal nígbà náà lẹ́tọ̀ọ́ mójútó ra yín tó yẹ pé ẹni tí gbọ́ kò ní nǹkan tí bẹ́ẹ̀ ni wọ́n tún sọ fún wọ́n sọ fẹ́nìkan nígbà tí wọ́n káyà yìí níbi tí Abdullahi ibn Mas'ud tọ́wà wọ́n jókòó sọ́dọ̀ rẹ̀ èèyàn méjì kan wá ń jà wọ́n ń sọ̀rọ̀ síra wọn ẹnìkan kan dìde lọ́dọ̀ ẹnìkejì ni kẹ́ bá àwọn ẹni tí wọ́n bá ń bínú síra wọn ṣe máa ṣe ẹnìkan náà tó jókòó lọ́dọ̀ Abdullahi ibn Mas'ud wá sọ pé ṣé kí n dìde kí n lọ pa láṣẹ kí èsì kọ ìbàjẹ́ fún wa ẹnìkan nu wọn tó jókòó sẹ́gbẹ̀ẹ́ bá ara rẹ̀ fi wọ́n lẹ̀ tí wọ́n ló dé bá wọn o tí bọ́lá ń sọ pé alaykum anfusakum ẹ mójútọ́rọ̀ àyìn la yadurrukum man dalla idha ihtadaytum Ibn Mas'ud etí rẹ̀ wá kọ́ ọ̀rọ̀ yìí òní má gbé ẹnu lọ àsìkò tafsira yóò ti tò al ní ìgbà tó sọ̀kalẹ̀ tásìkò lílò rẹ̀ ti tó ó sì ń bẹ nú alukur'an ètò ìsìnkú ti sọ̀kalẹ̀ kásìkò lílò rẹ̀ ó tó tó àyà yìí ó ti sọ̀kalẹ̀ kásìkò lílò rẹ̀ ó tó tó ń tọ́ka sí ní tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ni wípé àsìkò ń bọ̀ tẹ́kọ̀ ìbàjẹ́ fún yàn tẹ́tara rẹ̀ tẹ́ àmọ́ lásìkò yẹ lọ́kọ̀ ìbàjẹ́ yẹn fún ọ ẹ pè wọ́n lọ sídìí dáadáa bákan náà wọ́n sọ fún abdullahi bin umar radiyallahu anhuma wọ́n ní àwọn wò pa àsìkò tuntun tó yẹ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ sinmi ẹ yé pé àwọn èèyàn lọ sí díẹ̀ sí ọlọ ẹ yé kọ ìbàjẹ́ fún wa ètò ẹ̀sẹ̀ ti tó ṣé bọ́lá sọ pé alaykum anfusakum la yadurrukum man dalla idha Umar wa ni kìí sèmi lọ́lọ́ ayọ̀ yìí fún ọ kìí sì ṣe fún àwọn sàbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí pé ànábì sallallahu alayhi wa sallam sọ pé ala falyuballigh ash-shahidul ghaib ẹ tẹ́tí ẹ gbọ́ mi o ẹni tọrọ ìṣojú rẹ̀ kó sọ fẹ́ni tí ò sí ń bí o àwa ọ̀rọ̀ ànábì sì ṣojú wa ẹ̀yin ò sì sí ń bẹ́ẹ̀ bóò lẹni tó ṣojú rẹ̀ ó sì wáá jí sẹ́fẹ́ni tí ò sí ń bẹ́ẹ̀ tó pè mí láyà ń bá wí pé yín jókòó ẹni tó sì náà ọ̀rọ̀ rẹ̀ ò ní ní lára o lópin ìgbà tẹ́yìn bá ti mànà yẹn ni pé àwa gbọ́dọ̀ máa pèèyàn sẹ́sìn ọlọ́run títí táyì kú ni tọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà kìí ṣe bí wọ́n ṣe gbọ́ yìí àyà yìí ń tọ́ka sí pé nígbà tí àwa bá ti tẹ̀ láṣẹ ọlọ́run tá a sì pèèyàn nínú àṣẹ ọlọ́run ni ká pèèyàn lọ sídìí ẹ̀sìn ọlọ́run tá a bá ti pe àwọn èèyàn lọ sídìí ẹ̀sìn ọlọ́run yẹn ẹni tó bá kọ̀ láti gbọ́ láti gbà lẹ́yìn tá a ti pè é àìgbọ́ rẹ̀ àìgbá rẹ̀ kò ní nǹkan kan tó lè fi ṣe fún wa ní ìnira ṣùgbọ́n àwa ti bọ́ àjàgà wàhálà kú lọ́rùn wa tó jíṣẹ́ lọ́lọ́run bí ọ léèrè tí wọ́n gbọ́ ọgbà lọ́lọ́run bí ẹni tí wọ́n sọ fún torí di eléyìí báyìí ẹ máa wá ti torí pé àwọn kan gbọ́ wọn ò ní fi ṣe wa wò àwọn kan gbọ́ wọn ò ní tẹ̀lé kẹ wá bẹ́ wulẹ̀ kẹni tí ó bá jọgbà lẹ́jọ́ fún eléyìí èsì sẹ́yìn. ila Allahi marji'ukum jami'a àtẹ̀yìn tẹ́ ń pè yàn lọ sí di tọ́lọ́run àtẹ̀yìn tẹ́ ń kọ́ bàjẹ́ fáwọn èèyàn àtàwọn èèyàn tẹ́ ń pè àtàwọn ẹni tẹ́ ń kọ́ bàjẹ́ fún ẹ̀yin tẹ́ pè wọ́n àtẹni tẹ́ pè ọ̀dọ̀ ọlọ́ọ̀ni gbogbo yẹn fàbọ̀ sí o ọlọ́run wá ṣèṣirò nílé yìí dẹ́rù bá nínú o. ìwọ tó olóhùn pè yàn lọ sídìí tọ́lọ́n sítorí tọ́lọ́n ló ṣe ṣe ọlọ́run manú ẹ̀ ọlọ́run òbí ọ ìwọ náà tán pè ọgbà ọlọ́run òbí ọ ẹni tó ṣe tọ́gbọ́ tọgbà mà ẹni ọgbà mà ọkùnrin tó gbà kúkú ti ń pè sìn tó jọ Islam ọgbọ ọ̀sẹ̀ tí pàlàbà oníkìlẹ̀ fẹ́ ṣe àwọn onítàṣe náà lọ́lọ́run sọ fún wa ń bì tá a ti pè ọ́ ti tó ọlọ́run ló ní ìyà tí ó fi ọ́ ibi tí ó ti ràn ọ́ òun náà mọ ibi tí wọ́n fi ọ́ sí tí ti ràn ọ́ ṣùgbọ́n ńgbà tá a ti pè ọ́ tá a sì kọ́ ìbàjẹ́ fún ọ ó ti tó onídìí káwá kó tiẹ̀ léyà ká sì para wa ká sì ra wa lẹ́sìn. ilallahi marji'ukum téèyàn méjì máa ń jà ẹnìkan ní jàre ẹnìkan ní jẹ̀bi lójú àwọn èèyàn láyé ń bí àtẹnitẹ dálárì àtẹnitẹ dálẹ́bi gbogbo yín ọ̀dọ̀ ọlọ́run náà lẹ́tún fábọ̀ sí ọlọ́run ó tún dá. àtiwọ́ tó pè yàn sẹ́sìn ọlọ́run àtẹnitẹ ò pè sẹ́sìn ọlọ́run gbogbo yín pátá ẹrú ọlọ́run ní ọ̀dọ̀ ọlọ́run náà lẹ́tún fábọ̀ sí. yésùdà ṣetán ọ̀dọ̀ ọlọ́run tọ́rọ́ ọlọ́run náà ni ó fìyà jẹ àṣetán ó náà ni ó fìyà jẹ wọ́tọ́ ń tẹ̀lé ta ṣetán ọlọ́run ni ó kí àwọn ànábì rẹ̀ òun náà ni ó tún kí àwọn tó tà ànábì rẹ̀ ìsinilọ́kànbalẹ̀ lélẹ́yìí jẹ́ tí ń tọ́lọ̀ ni tí ó tẹ̀lé tọ́lọ̀ ẹni tí ń tẹ̀lé tọ́lọ̀ ń pè yàn lọ sí wọ́n ń gbọ́ wọn ọ̀gbà wọ́n ń rẹ̀ wọ́n ń bú ọ ẹ̀rójú ẹ̀ ẹ̀ màá rẹ sàn mí gbà lọ́dọ̀ ọlọ́run ìfinilọ́kànbalẹ̀ ní fáwọn ṣùgbọ́n ìṣẹ̀rùbáni ní fún gbogbo ọ̀tọ̀ ọlọ́run pé a ẹ rò pé ètò ẹ̀ǹsẹ̀ láyé ìbẹ̀ lọ́tàn sí ni ọ̀dọ̀ ọlọ́run lẹ padà sí ẹ gbà ẹ sátìjọ́jọ́ òun dé wọ́n ní kò ní dé àwa ni yóò dé sẹ́wọ̀n kí ìdùnnú tí yín ni kó dé ìbànújẹ́ tí ni kó dé torí rẹ̀ lẹ́yìn oṣù máa sọ pé ìjọgbìn dàlùkì á mọ̀ ń bọ̀ àwọn oṣù máa sọ pé rárá o ìdájọ́ kan ò sí lọrùn ayé ló wà. ayé gbáyé ló wà ayé ò ti dàrú nítorí pé ẹni tó ṣe ń kà tí wọn ò lágbára jùlọ wàláì o lè nípò jùlọ o lè lówó jùlọ ò lè burú tó torí àmọ́ òun ti rò pé tó nígbà táwọn olùmọ̀ sọ pé gbẹ̀ndé alùpùpù ń bẹ wọ́n fa sí kóòtù ọlọ ẹnìkan wà ní kóòtù ọlọ nǹkan ló ń fẹ́ nígbà tí ọmọ ti ń jẹ kóòtù ọlọ so náà wọ́n sàn sí kóòtù ọlọ ó gbé kẹ́ẹ̀kẹ́ ní kóòtù ọlọ nítorí ló máa sí <laughs> ìjọba gbẹ̀ndé alùpùpù ló máa hold wàá gbà. torí ẹ ilallahi marji'ukum jami'a ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo wọn fàbọ̀ sí o àtẹni tó ń ṣe tọlọ́run àtẹni tí ò ṣe tọlọ́run àtẹni tá a pè kó ṣe islam tó ṣe àtẹni tá a pè tí ò ṣe àtàwọn tá a pè ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo wọn fàbọ̀ sí. sayunabbi'ukum bima kuntum ta'malun yóò sì fún kálukú ní ìròyìn pàǹtó ṣe níṣẹ́ kí ló fà á torí kò sí ní tá a ṣe tí ọmọ èyí tá a gbèrò pa ṣe tá a ṣe gan ọmọ tá a bá ṣe báwo là bá ṣe yóò fún kálukú ní ìròyìn nípa tó ṣe níṣẹ́ lẹ́yìn rẹ̀ Ọlọ́run bá wa ó wá sọ àyà ìkàlẹ̀ àyà eléyìí ó ní í ṣe pẹ̀lú báwo ló ṣe yẹ ká jẹ́ olódodo ká dúró déédéé tí wọ́n bá pè wá sẹ́yìn àbí wọ́n fún wa ní nǹkan kan sọ báwo ló sì yẹ ká jó lódodo báwo ló ti sì yẹ ká dúró déédéé báwo ni òtítẹ tọ́ tí ò sì yẹ ká jọ ń jàǹbá ntáyà ìdálò lórí nu ṣé ìdájọ́ rẹ̀ ṣẹ́kù àbó ti parẹ́ ìyapa láàrin àwọn olùmọ̀ àwọn kan ní ìdájọ́ rẹ̀ ti parẹ́ àwọn kan ní ìdájọ́ rẹ̀ ṣẹ́kù ètò ọdọgba jù ní pé ìdájọ́ rẹ̀ ṣẹ́kù títí jọgbìn dàlùkìyàmù ọlọ́ni yá ayyuhal ladina am apẹ ẹ̀yin olùgbàgbọ́ òdodo shahadatu baynikum idha hadara ahadakumul mawtu hina alwasiyyati ithnan. bẹ́ẹ̀ ti ṣe máa jẹ́rìí láàrin ara yín ní ìgbà tí ikú bá dé nìkan láàrin yín láìròtẹ́lẹ̀. La lásìkò tí kú wá dé bá irun tí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ náà pé mẹ́nu àwọn èèyàn tẹ́ pé àárẹ̀ kì lójijì ó sì rí pọ́n ò lè rú là ó ti bẹ̀rẹ̀ sí ní sọ àsọtẹ́lẹ̀ eléyìí wá ṣẹlẹ̀ nígbà tẹ́ wà lórí ìrìn àjò ẹ̀yin mẹ́ta lẹ́jọ́ rìnrìn àjò ẹ láti bí odi kánò ẹ lọ tajà pẹ̀lú ẹ̀mí pé ó tẹ́ bá pa ẹ tún fi rajà míì tí ò sí lágbọn bíi wá ẹ wá dé kánò ẹnìkan nínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta bá sàárẹ̀ àárẹ̀ tó wá sí ọjọ́ tó lọ́jọ́ ọ wá sọ fún yín pé tọ̀ bàbá alágbájá bàbá alágbájá o iye owó tí mo gbé wá kánò ó two hundred and thirty thousand ẹrù tí mo sì tún kó wá wọ́n jẹ́ nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí ẹ bá mi gbà wọ́n lọ́wọ́ ayé bá a máa tí mo bá bá bẹ́ẹ̀ kú ẹ bá mi fi jíṣẹ́ fún àwọn èèyàn mi lé ọlọ́ni tí irú rẹ bá ṣẹlẹ̀ tí kú bá dé nìkan nínú yín nígbà tẹ ẹ wà lórí ìrìn àjò tí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ lórí nǹkan tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ti ṣe bá àgbà sọ bẹ́ẹ̀ ti ṣe kó padà fáwọn èèyàn rẹ̀ ń lé tí nǹkan kan òfin ní jẹ́ pọ́ sọnù nínú ẹ̀. shahadatu baynikum wọ́n ní eléyìí ní khabar idha hadara ahadakumul mawtu hina alwasiyya ó tí ikú bá débẹ̀ nìkan nínú yín. tọ́fẹ́ wá sọ àsọtẹ́lẹ̀ ṣahadatu nìkan. ìjẹ́rìí tí ọmọ wáyé láàrin yín nírúgba náà òun náà ni nì. ẹni méjì ni ọ máa jẹ́ ẹni tí ó gba ìríyìn jẹ́. dáwọ́ àdèlè minkum ẹni méjì náà gbọ́dọ̀ jẹ́ni tó dúró dọ́gba wọn gbọ́dọ̀ jó lè. wọn gbọ́dọ̀ tó ń jàǹbá torí tá a bá fẹrù sólè tá a bá rí má tá a bá wí ẹni tó fi sọ ni. wọn jẹ zàwọ àádìlẹ mínkù ẹni méjì tó dúró dọ́gba ẹni tó dúró dọ́gba tó ṣe é pé kò ní tijú ẹnìkan kò ní bẹ̀rù ẹnìkan tó fi sọ òdodo iye tán gbé fún wa ni kí ló dé tó fi gbọ́dọ̀ jẹyàn méjì kí ló dé táwọn méjèèjì sì gbọ́dọ̀ jẹ ẹni tí a fọkàn tán nítorí pé ṣeéṣe tó bá jẹ́ èèyàn kan kó bẹ̀rẹ̀ sí ní ronú pé à ẹni tó bá máa rówó níbi tí ẹnìkan ò ti ní já ń rọ́ tí èèyàn bá máa rí pòun ò ní gbèrú rẹ̀ jẹ nǹkan máa ń bẹ lára ń tọ̀hún. tó bá jẹ́ èèyàn kan kò bá rò bẹ́ẹ̀ orí tiẹ̀ dàrú ẹ̀mí tí máa pani láṣẹ káṣẹ́ ìbàjẹ́ orí ẹ̀ dàrú kò dàrú sẹ́nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yàtọ̀ sẹ́ni tó kú ńgbà tó gbówó fún ọ kọ̀mọ̀ sẹ́nìkan bẹ́ẹ̀ tó ti gbàgbé kọ́ lọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run rí i. ma yakunu min najwa thalathatin illa huwa rabi'uhum. èèyàn mẹ́ta òní máa sọ̀rọ̀ jẹ́jẹ́ àti kọ́lọ́run sì kẹrin wọn pẹ̀lú ìmọ̀ rẹ̀ tó fi rọ kíríkà gbogbo nǹkan. nígbà tí o sẹ́nìkan bẹ̀ pé iye báyìí ló fún ọ kó tiẹ̀ kúkú owó rẹ̀ kan tiẹ̀ mọ bí ó gbé sí awọ́ títí àárín. tó bá jẹ́ èèyàn kan ó ṣeé ṣe bẹ́ẹ̀ kó o fi lè bá àmọ́ tó máa tọ́lọ̀ sí máa sọ pé iye ẹlẹ́rìí báyìí la ní ìdí. tó bá jẹ́ èèyàn méjì tẹ́nìkan bá fẹ́ parọ́ tó bá ru tẹ́nìkejì ọmọ òkè kójú ọmọ lọ tìyàn tó rà àmọ́ tó ń rò báyìí. kódà tí wọ́n ti jọ sọ wípé ajáǹbá ni o wọ́n lè débi tí wọ́n ti sọ̀rọ̀ káwọn èèyàn tó wà ń bẹ kán fọlọ́n dẹ́rù bá wọn kẹ́nìkejì kọ́kànrin kò ní à. sẹ́ẹ̀rí lódodo ọ̀rọ̀ <laughs> so torí ẹ̀ ló sì gbọ́dọ̀ dín ẹ̀ méjì ọlọ́run ti sọ pé dàwọ̀ àádìlẹ̀ minkum nítorí pé àwọn ẹni tí ò dúró dọ́gba wàláhì wọn ọba gba ẹnu wọn lè kó lórí àti ṣèjàmbá ọlọ́run bá sọ pé tí wọ́n bá ṣe zina èèyàn mẹ́rin kìí ṣe méjì èèyàn mẹ́rin tó dúró dọ́gba wọ́n ní ìdí ni pé èèyàn méjì wọ́n lè wípé ọkùnrin ti ń ṣe gàràngàràngàrà yìí èmi rò pọ̀ yẹ ká o tí pé ní àkóbá wò lẹ́rí kápò ṣe zina ni ó sì ti níyàwó sọmọ kí n tó bá jíjọ́ tó sọkùn dídé bí ìpàkọ́ rẹ̀ lèmi ọ̀sẹ̀ ọ̀rọ̀ èèyàn méjì lè wọ̀ bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n ti ń pé mẹ́ta torí pé lẹ́yìn ní í ṣe pẹ̀lú ẹ̀mí wọ́n gbẹ̀mí ẹ̀ tí wọ́n ti pé mẹ́ta ẹnìkan lè rò pé ah tá a bá ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. hey ọ̀nà tọ́lọ̀ lè gbà múlùú rẹ̀ gan-an ó lè má yìí kàtó wa bá pé mẹ́rin ẹ̀tún wa máa ọlọ́run ó ọ̀rọ̀ ẹnìkan bá fi lè tà sí gbogbo ẹ̀yin mẹ́ta yòókù àtọ̀ náà ẹ̀ jẹ́ ẹgbàá inú ni ó dùn ẹ dákun <laughs> ẹ gànàgànà láìsí lọ́dọ̀ lórí wọn kó ṣe sí náà ẹ wá selective tíyàn mẹ́rin ọba yọjú pàwọ́ láàrí àwọn mẹ́wẹ̀ẹ̀wá nínú èèyàn mẹ́rin la ní ẹ̀yin kọ́ lẹ́wà select ìwọ bọ́ bí wọn náà bọ́ bí ìwọ bọ́ bí táyà mọ̀ pé nǹkan sí ẹni tí òrùpá pè ń láàmú ọ̀tọ̀ọ̀tọ̀ láti bí wọn wọn ò ní ríra wọn táì bí kálukú bó lè rí wọn náà rí ẹ yàrá tòkè wọn lò ẹ ok ìwà ni yàrá ìsàlẹ̀ ni o ok ni wọ́n ti rí wọn ìsàlẹ̀ níjàre kò sì mọ́tẹ́lómi ti wí gbogbo wọn jẹ ìgbà fáì. nígbà tá a rí wọn sọkùnrin lọ́wọ́ àlókè ni àbóbìnrin hmm mẹ́tàwí ń bẹ <laughs> ọ̀daràn torí kí èèyàn lè káwọn èèyàn lè bá wà lábẹ́ ẹ̀sọ́ torí bó ṣe zìnnà náà lódodo wọ́n mélé ìlú ni wọ́n lù wọ́n mélé ìlú lọ́la wọ́n pa á ah, àwùjọ òdì pé ó dẹ́líkéètì láti gbé lórí pọ́ dẹ́líkéètì láti gbé ìtumọ̀ pọ́rọ̀ wọn gbọ́dọ̀ tà sí ni pé èèyàn mẹ́rin náà lè jọ panu pọ̀. àmọ́ngbàtọ́ pọ́tọ̀tọ̀ láàbì wọn tọrọ bá ti tà sí kálukú ọgbà fọlọ́ àtẹ̀ntọ́ sòótọ́ àtẹ̀ntọ́ gbogbo wọn ni ó jẹ gba ẹ ni àwa à ẹ tún jẹ gba mí. torí di eléyìí ọlọ́run bá wa sọ pé dáwọ́ adìlẹ̀ minkum àwọn ẹni méjèèjì náà gbọ́dọ̀ jẹ́ nínú ẹ̀yin mùsùlùmí ẹni tí ọsọ àsọtẹ́lẹ̀ ó ti kówó lé wa lọ́wọ́ mí ń kó inú yín ni ó ti wá. ok ìgbà tẹ travel yẹn ẹni tí èsè mùsùlùmí lọ́wọ́ pẹ̀lú mùsùlùmí tó kú táwọn náà lè jẹ́rìí só lè kó dúkìá fún wa eléyìí lè tó ṣẹlẹ̀ eléyìí lè tó ṣẹlẹ̀ láyé anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n kan nínú àwọn sábẹ́ ó gbogbo èèyàn tí wọ́n bá bọ́ lọ́wọ́ àyà yìí òun ò lè bọ́ lọ́wọ́ àyà yìí ń tòun o òun náà ní Tamim ibn Aus Ad-Dari ó ní tí gbogbo èèyàn tí wọ́n bá bọ́ lọ́wọ́ àyà yìí òun ò lè bọ́ lọ́wọ́ rẹ̀ àtòun àti Abdi ọmọ Abatta àwọn méjèèjì àwọn ò lè bọ́ lọ́wọ́ ẹ̀ torí nígbà tí ọ̀rọ̀ àyà yìí ṣẹlẹ̀ torí wọn ló ṣe sọ̀kalẹ̀ àwọn jẹ́ náà sọ́ra ń gbà náà wọn ò tí ì gba islam ẹnìkan òun wá jẹ́ asẹ́hìmì orúkọ rẹ̀ jẹ́ badil ibnu abi maryam ó tẹ̀lé wọn nínú ìrìn àjò tí wọ́n ṣe ìrìn àjò káràkátà arákùnrin yìí wá kú sọ́wọ́ àwọn méjèèjì ńgbà táwọn wà nínú sọ́ra kótó wá rí kó kú ńgbà tí ń pọ̀ ká kú lọ́wọ́. ó kó gbogbo dúkìá rẹ̀ tó kó rìnrìn àjò yẹn kó lé wọn lọ́wọ́ ẹ dákun tẹ́ ẹ bá délé tó ń ti pé wọn ṣe mùsùlùmí tẹ́ ẹ bá délé o ẹ bá ń ṣe kíni ẹ bá ń kó jíṣẹ́ sáwọn èèyàn mi àwọn bá wojú ara wọn pé owó ni owó fàdákà wà ń bẹ tí wọ́n tí wọ́n lúpọ̀ mọ́ gold silver and gold nínú owó sàádé yìí wọ́n á bu bí agolo kan nínú owó yìí wọ́n bù pamọ́ wọ́n lọ gbé ta wọ́n gba owó ribiribi lórí ẹ̀ nígbà tí wọ́n á délé tí wọ́n á jíṣẹ́ gbígbẹ èèyàn yín kó tiẹ̀ kú so ṣùgbọ́n kó tó kú gbogbo àwọn dúkìá tó kó fún wa náà nì àwọn bá ní à sọ̀wọ́n tó gbé fún yín nì nǹkan báyìí ń bẹnu tó tún múra jù tí ò gbé fún wọn ní ọ̀ ò gbé fún wa èyí tí wọ́n gbé tà tàbí pé èèyàn méjì nù náà lọ́n sọ pé dàwa adilin wọn gbọdọ jẹ́ ẹni tó dúró dọ́gba ó tún wá ní mínkún nínú ẹ̀yin mùsùlùmí torí tí ó a jẹ́ mùsùlùmí à ń purọ́ lẹ́nu káfíìrì tẹ́lẹ̀ kìí ṣe nǹkan tuntun wọ́n ń parọ́ mọ́lọ̀ǹgà. á ní báyìí àwọn mọ̀lẹ́bí sàábì ka dúkìá yẹn máwọn kan nígbà tí ka máwọn bó àdàrí àti àdí ọmọ abẹ́dá ńlá ti rà. àwọn sì ti parọ́ pé kò sí nínú nítògbé fáwọn àṣírí tú wọn á kó wọn jọ ẹ̀fọ́ lọ́n búra pípé kínní yẹn ò sínú rẹ̀ sọ̀rọ̀ pé búra tiwọn ó ti fìdí rẹ̀ mi tẹ́lẹ̀ wọn ti ní kò sínú ẹ̀ àwọn tí wọ́n wàá jogún yìí àwọn afọlọ́n búra. pé wàláhì nǹkan yìí dúkìá ọmọ ìyá wa ni nígbà tí wọn búra àwọn náà bá wojú ara wọn tẹmíìmù jẹwọ ó nígbà tó ń gba islam lọ bá nàbí apin iye tẹmí gbà ni ni dáadáa ó náà tó rántí gbàṣẹ láì àní fi jíṣẹ́ rántí ọdọ ọdọ èmi náà gbà tó ń tó ṣẹlẹ̀ nù ntọ́fà táyà ìfisọ̀kalẹ̀ torí ẹ̀ sẹ́ni tí èsè mùsùlùmí lè jẹ́ lẹ́rìí lórí mùsùlùmí àwọn olùmọ̀tọ́ pọ̀ jù nínú ẹ̀sìn Islam wọn ní rárá o káfíìrì ọ̀gbọ́dọ̀ jẹ́ lẹ́rìí lórí mùsùlùmí mo rò pé yẹ wa kò gbọ́dọ̀ jẹ́ lẹ́rìí lórí mùsùlùmí. ẹ bàbá alágbájá ló jí kò sí dábì sí ọ̀rọ̀ rẹ̀ bí aláìsọ̀rọ̀ ni bàbá alágbájá ló ní ọ̀rọ̀ rẹ̀ bí aláìsọ̀rọ̀ ni torí kí ni ọjẹ fàákìlù ahliya ntí máa sọ yẹn dẹni tó lè jẹ́rìí ohun òní òun náà ní kí ni al-iman apá kan nínú àwọn olùmọ́ni kò burú kí káfíìrì ọjọ́ lẹ́rìí àwọn ìtọ́pọ̀ jù wọ́n ní rárá torí ẹ̀ minkum kí wọ́n á nìtúmọ̀ minkum pé àwọn ẹni méjì tí wọ́n dúró dọ́gba nínú àwọn ẹ̀yà yín nínú ẹ̀yà ẹni tí ó ń pọ̀ka kú lọ́wọ́ tó fẹ́ kó dúkìá rẹ̀ kalẹ̀ ẹni tí ó gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ ìran rẹ̀ tá a bá rí nínú ìran rẹ̀ ńkọ́ torí tó súnmọ́ ní pé bá travel irú yín lẹ́jọ́ travel nísìn wọ́n wọ́n ò ń ṣe káràkátà ibi tó sì ti ń tajà yorùbá nìwọ yíbo náà ń tajà ń bẹ ṣé wàá ti yíbo lẹ́mọ̀ travel mò ń béèrè ní ẹni máa ń torí dọ́bà fura mọ̀ kó pọ̀ lọ́wọ́ èèyàn ẹ̀rú ń báyàn òun lè wò pé kíni kó wọn kẹlẹ́mọ̀ ṣe ọrùn rẹ kálukú ó sinmi àmọ́ lè bá yorùbá ẹgbẹ́ rẹ̀ rìn haúsá lè bá haúsá ẹgbẹ́ rẹ̀ rìn yorùbá lè bá haúsá rìn tẹ́sí wọn bá papọ̀ mọ́tẹ́sí wọn bá papọ̀ yóò máa bẹ̀ kálukú máa bẹ̀rù ara wọn pé kí ni. àwọn akharani min ghayrikum lórí tẹ̀síìrì àwọn eléyẹn àbáwọn èèyàn méjì míì tí wọ́n ń sẹ̀yà yín. ìyẹn tá a bá sọ pé ẹni tí ì bá ṣe mùsùlùmí ò lè jẹ́ ẹni tá a lè kó àmánà lé lọ. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùmọ̀tí wọn ní káfíìrì lè jẹ wọn ní zawa adilin minkum ẹni méjèèjì gbọ́dọ̀ jẹ́ náà mùsùlùmí aw akharani min ghayrikum àbíkọ́ jẹ́yàn méjì tí èsè tí èsè mùsùlùmí in antum darabtum fil ard nígbà tí ẹ bá rìnrìn àjò tó rẹ àwọn olùmọ̀tán sọ pé káfíìrì lè jẹ́ ẹni tá a kó àmánà lé lọ́wọ́ wọ́n ní ẹ ọlọ́run ọba ọgbà kọ́ wáyé náà tẹ́lẹ̀ náà wa lẹ́ni tá a rí lọ àbí kọ́ sọnù ni. lẹ́yìn pé nítorí túláàsì òun náà láwọn àdájọ́ tiẹ̀ kò sí bá a ṣe lè ṣe ń gbà náà wọ́n nígbà wo nígbà tá a bá wà lórí ìrìn àjò tá a asabatkum musibatul maut kìí ṣe gbogbo ìrìn àjò ìrìn àjò tí kú dé sáwà wọn nígbà náà la lè kó dúkìá wa lé káfíìrì lọ ọkọ wa fi jíṣẹ́ ńlẹ̀ gbọ́dọ̀ láti wọn á mọ̀ pé iye tí wọ́n kó fún wọn ni wọ́n fẹ́ kó jíṣẹ́ tí tí wọ́n bá kàn ti dé tí wọ́n bá kó fún wa ọ̀dọ̀ ẹ máa lọ ẹ ṣe máa lọ bó rárá o wọ́n ní èyàn ayé tó kú ó kó àwọn owó rẹ̀ fún wa èyàn sọ fún wọn pé ókè ẹ jókòó ẹ jókòó à ń àsìkò tí wọ́n wá sí àsìkò sọláàtì ò tíì tó ọlọ́ni tahbisunahuma min ba'di s-salah ẹ mú wa ẹ mú wa dó ẹ̀yìn sọláàtì àwọn kan ní sọláàtì làásù ẹ̀yìn sọláàtì làásù àwọn kan ní min ba'di sọláàtì mùsùlùmí lẹ́yìn sọláàtì àwọn mùsùlùmí kì í ṣe sọláàtì àwọn nàṣọ́ra yẹn ni pé kọ̀ bá jẹ́ sọláàtì sọ́dù kò bá jẹ́ sọ̀látù làìṣà kò bá jẹ́ sọ̀látù maghrib yóò sá jẹ́ yẹn sọ̀látù kan ńlá da wọn dúdà. fayuqsimani billah ìgbà náà wọn wá bora kò bá jẹ́ mùsùlùmí náà wọn kó dúkìá fún un torí pé ó mùsùlùmí òkú kọ́ mọ́ parọ́ ńgbà mi o àwọn àdáwọn dúdà yìí sọ̀látù kí ló dé torí pé lẹ́yìn sọ̀láàtì ẹ̀rú ọ̀mà bá kálukú sọ̀láàtì la ṣe tán yìí ṣé màá fẹ́ kọ́ lọ́wọ́ gbà àbí kọ́ má gbà. inna salata tanha ani fahsha'i wal munkar sọláàtì àwọn ọkọ̀ fún mi láti wo àbàjẹ́ àti tọ́nà ọba ọ̀fẹ́ sọláàtì láti tán ìtútù ẹ̀kọ́ parọ́ lẹ́yìn rẹ̀ ayyuha al-muslimuna tí ẹ bá sì ṣe mùsùlùmí àwọn ń ṣe sọlá Allahu akbar àwọn rúkú Allahu akbar sami Allahu liman hamida àti asalaamu alaykum ẹ̀rú ọmọ ọba káfíìrì àdúrà ní pé àkúkú mọ̀tán bọ́lọ̀ sọ́ńbẹ̀wò tíyẹn ọlọ́run lẹ́yìn sọ̀láàtì ni. fayuqsimani billah wọ́n wá fọlọ́n búra wọ́n fọlọ́n búra. inirtabtum tẹ̀másì méjì kan lè parọ́ eléyìí kharaja makhrajal ghalib ọjáde ń jáde wípé èyí tó pọ̀jù náà nípa àmàṣe méjì tọ́rọ́ lówó bó ṣe rí náà nù ẹni tó máa kó o fún sàṣèyàn ní sòótọ́ èyí tó tó lóòótọ́ gan tẹ́ ń pè lólóòótọ́ òpùrọ́ ni nínú àwọn èèyàn wọ́n kọ́ ẹgbẹ̀rún mẹ́wàá fún ọ o ti náyùn ẹgbẹ̀rún mẹ́wàá mi lòókó jíṣẹ́ tó lóòótọ́ nù ó ń jàǹbá lòun. ẹ bá àmọ́ ṣe méjì wọ́n gbọ́dọ̀ fún náà búra. la nashtari bihi thamana kí la fẹ́ parọ́ fún kí la fẹ́ parọ́ fún àlégbàbọ̀dì kò sí iye tí èèyàn kan lè fún wa tá a lè parọ́ nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ iye tó kó fún wa nítorí sọ fún wa náà là ń sọ fún yín la fẹ́ sọ fún yín. walau kana dha qurba kọ́lá kó sì pé ẹni tó tọrọ ká parọ́ ọba jẹ́ mọ̀lẹ́bí wa pé ẹ parọ́ pé kò fún yín tó bẹ́ẹ̀ tẹ́sí kó yòókù fún mi tá a jọ pin sẹ́mi kó lè ṣẹlẹ̀ bàbá ti kú àbí mo rò pé ẹjọ́ travel mi bẹ́ẹ̀ ni ohohoho èlò wọn kó fún yín ten million ẹ dàpọ̀ ẹ mọ̀ ẹ ti sọ sẹ́nì kankan ntí àti sọfẹ́ nìkankan ẹ dákun ẹ pé two million ó lè ṣẹlẹ̀ àbí ó lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ àwọn sì tún á jẹ́ family bàbá yẹn sẹ́mi pé dàwa adélé mi ń kọ́ wọ́n sì túmọ̀ rẹ̀ pé èèyàn méjì jọ jẹ́ inú mọ̀lẹ́bí yín àwọn jẹ́ mọ̀lẹ́bí bọ̀ tí ò ní jogún ẹnìkan nínú mọ̀lẹ́bí tí ò jogún ó lè sọ fáwọn ẹ pé à ten million ẹ dákun two million ẹ pè fáwọn èèyàn eight million yóò kún kọ́ èèyàn gba one and half one and half èmi ọgbà five ẹ wò lè ńlá àtàwọn olè kéékèèké. kódà kó ṣe pé mọ̀lẹ́bí ilẹ̀ ní tọ́tọ́rọ ká parọ́ àwọn ní parọ́ wala naktumu shahadata Allah àwọn ò ní gbé ẹ̀rí tá a fẹ́ jẹ́ ní orúkọ ọlọ́run àní pamọ́ wọ́n sọ bẹ́ẹ̀. inna idhan laminal tá a bá fi lè síbẹ̀ tá a parọ́ tá a jàǹbá ntí àgbà tá a sọpá àgbà tó bẹ́ẹ̀ àjẹpà dọ̀kan nínú àwọn ẹlẹ́sẹ̀ nù. ọlọ́nìṣẹ́ in uthira ala annahum mustahaqqa ithma wọ́n ti fọlọ́ ń búra bẹ́ẹ̀ wọ́n ní iye tó gbé fáwọn ní three million waras ten million ní bàbá yìí gbé fún wọn. àwa rí àwa ṣèwádìí àwa mọ̀ pé wọ́n parọ́ wọ́n ṣẹlọ̀ fa akharani yaqumani maqamahuma. من الذين استحق عليهم الأوليان àwọn èèyàn méjì táwọn lẹ́tọ̀ọ́ sáti jogún sẹ́mi kíkọ̀ yẹ káíkọ́ àwọn ọ̀hún àbúra níìsì ẹni tán gbówó fún lọ́yẹ̀ kó búra pé ètò àgbàánu ẹ̀yin tẹ̀ fẹ̀sùn kàn wọ́n tẹ̀ mọ̀ pé rọ̀ ni wọ́n pa èèyàn méjì nu ti yàn wàá wà níìsì àwọn wàá fọlọ́ ń búra wọ́n fọlọ́ ń búra fẹ́ẹ̀ kọ́sẹ̀ mẹ́rin nílẹ̀ wọ́n fọlọ́ ń búra la shahadatuna ahaqqu min shahadatihima ìbúra tá a fẹ́ búra ẹ̀rí tá a fẹ́ jẹ́ ọjọ́ ìtọ́jú tí wọ́n lọ ten million ni bàbá wa gbé fún wa kì í ṣe three million tí wọ́n wù. àbí òye wa wọ́n máa tẹ̀dẹ̀ yín ná àwọn òdì tẹ̀sí wọn o kì pàṣẹ kó bá wọn o ikú wọn gbọ́dọ̀ wá seven million wa o ìtọ́ ṣẹlẹ̀ gan-an là yẹn wọ́n sì mú ẹ̀rí wa wọ́n fi kín ọ̀rọ̀ wọn lẹ́yìn inna idhan lamina zalimin tó bá kọ́ abá parọ́ mọ́ wọn àwa ti dà lábòsí ni àmọ́ àparọ́ mọ́ wọn. àwọn náà mú ẹ̀rí wá gbàtí bàbá ń lọ ní ten million wọn gbé lọ́wọ́ ibi tí wọ́n sì ti máa rajà àti lọ́ọ̀bẹ̀ wọ́n ní bàbá ò tí ì wádọ̀ àwọn wá ra nǹkan kan táwọn náà fi gbọ́ pé bàbá kú àsùnwò ibi tí bàbá máa sọ̀kalẹ̀ sí wọ́n ní bàbá ò ní táwọn sì mà ní pé gbogbo owó tí bàbá dì lọ́wọ́ ẹni méjì tí wọ́n jọ ń bẹ pẹ̀lú bàbá ni bàbá kó wọn fún. ṣe mọ̀ pé sàábé tí àwọn nàṣọ́ra méjì yẹn parọ́ tí wọ́n parọ́ mọ́ yẹn ní tàṣírí àwọn tó parọ́ fi tú ó ní pé kí sàábé yẹn tó kú ó ní tó ń bá kú ẹ dákun àwọn dúkìá tó wà lárùn yìí báyìí bó ti ṣe wà ẹ dákun bó ń gbé fún àwọn èèyàn àwọn ọ̀wá ń mọ̀ kó ti kọ̀wé sí i ó ti kọ̀wé sára owó yìí wípé iye báyìí lówó tí mo gbé sára jẹ́ tí mo ní káwọn ẹni báyìí wá sí jíṣẹ́ fún yín ọ̀dà kéèyàn mọ̀wé kọ. ojú tiwọn tó ti mú góòlù tó wà bẹ́ẹ̀ góòlù yẹn ni wọ́n bù lọ́tà wọn ò tún wíníwíní wò pé ìwé mẹ́mẹ́ táwọn kí wọ́n bá sọ̀wé nù gbogbo táwọn èèyàn mọ̀ bá wọn fà ní wàhálà kò ní lẹ́sẹ̀ lẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí bá ń fa wa láwọn ní bàbá tiẹ̀ tún kọ̀wé sí gan pé òun gbé nǹkan báyìí fún yín wọ́n parọ́ rẹ̀ nígbà wọn lọ kẹ́rù máwọn èèyàn lọ́wọ́ táwọn ní ọ̀dọ̀ wọn làwọn ti ra ẹ̀dàkùn ẹ̀sìn wa tó bẹ́ẹ̀ náà nì nígbà tí ẹ ọlọ́run ní kí ló dé tóun sì sòfin báyìí ẹ̀yìn wá fọ ọlọ́run búra kẹ́ ẹ sọ pé èyí tán gbé fún yín nù ẹ sì dè wọ́n mọ́lẹ̀ jẹ́ wọn búra lẹ́yìn sọ́láàtì tẹ́ ẹ bá sì fura pípé rọ ni wọ́n pa fún yín ẹ jẹ́ kẹ́ni méjì míì nínú àwọn tó lẹ́tọ̀ọ́ sáti jogún owó yẹn káwọn wá búra lé wọn lórí pé irọ́ ni wọ́n pa àwọn òsì parọ́ mọ́ wọn ń tà wọn torí táwọn bá ṣe bẹ́ẹ̀ àwọn náà dá lábòsí nù ọlọ́run ní tọ́fà tó ń fi ṣòfin tó le yìí owó jama nínú òfin Ọlọ́run wọn èfi ṣeré o wọn èfi ṣeré owó olówó kọ́bọ̀ tí ìṣòwò olówó tí máa ń bẹ lọ́dọ̀ rẹ lónìí tètè dá padà síwájú kó tó dijọ́ tá à ní rówó dá padà mọ́ tọ́ ẹ pé iṣẹ́ wa tá a gbélé ayé ṣe ní ọ̀sẹ̀ kù torí ẹ̀ ọlọ́ni dhalika adna an ya'tu bish-shahadati ala wajhiha èyí tá a ṣe lófin yìí olókéré jù tí ó mú kí gbogbo ẹni tí ó bá jẹ́rìí kó jẹ́rìí ìjẹ́rìí òdodo gẹ́gẹ́ bó ti ṣe gbé tí ó jẹ́rìí lé lórí kó jẹ́rìí fún lódodo torí ti mọ̀ pé gbogbo ọ̀nà ni wọ́n gbà láti fi mọ àṣírí òótọ́ àti rọ́ rẹ sẹ́mi pé léèwọ̀n mú kéèyàn ó sòótọ́ kìí ṣe gbogbo ẹni tí ń sòótọ́ lọ́fẹ́ sòótọ́ o wàláhì ṣe gbogbo ẹni tí ń ọba alẹ́ Rome tó ń ṣèwádìí nípa Islam lọdọ Abu Sosia tọ́jọ́ tá ànábì nígbà náà ó wá ní káwọn ẹni jọ wá tajà Sham wọn jókòó lẹ́yìn Abu Sufyan nítorí abu Sufyan bá parọ àwọn lè mérí pé òsè déédéé ọgbọ́n àmọ́ tó wáyé wọn náà ń bẹ nínú ẹni tó ní mọ́ so àmúgbàtọ́ pẹ́yìn ni wọ́n wà tó ní ok ṣé ànábì yẹn àwọn èèyàn àwọn bàbá rẹ̀ wọ́n ti jọba rí ni ó ní rárá o àwọn tó wà lẹ́yìn ni pòṣẹ wí náà. tábà wàá pé ìjọba àwọn bàbá rẹ̀ tán gbà mọ́ wọn lọ́wọ́ ni Muhammadu fẹ́ gbà padà ṣé àwọn mẹ̀kúnnù ló ń tẹ̀lé ni àbáwọn olówó ó láwọn mẹ̀kúnnù ni àwọn tó wà lẹ́yìn rẹ̀ ni bẹ́ẹ̀ ni Abu Sufyan ni wàláì tí ì bá ṣe pípọ́n kàn mọ́ wàá pa dúró èèyàn ń parọ́ àwọn èèyàn yọ jáyàn ó wù mí kí n parọ́ jọ. torí ẹ̀ kìí ṣe gbogbo èèyàn tí ń sòdodo ń lò dodo rọ̀ lọ́rùn láti sọ àmọ́ àti gbọ́ àwọn yẹ gbogbo èèyàn bíi ti ń kọ́ ńlọpọlọpọ ṣe ń sòdodo. torí ẹ̀ ọlọ́ọ̀ni pẹ̀lú gbogbo àwọn òfin tá a ṣe yìí ó súnmọ́ gbogbo ẹni tó máa gbé dúkìá fún kó sòdodo nítorí pé dúkìá ni sẹ́fẹ̀yìn náà máa nísìn bàbá kan ló kú àbúrò rẹ̀ náà ń bẹ náà ti ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ bábúrò ṣe rí i pé ẹ̀gbọ́n ti kú báyìí ó ti lọ kó ọ̀pọ̀lọpọ̀ owó bàbá yẹn pamọ́ so wọn á sọ fún wa pé tọ ọwọn tí bàbá yín fi lẹ́ni o ọdọ àbí gbàtẹ́gbọ̀n mi lówó ju wa lọ ní o àṣírí rẹ̀ ló bó o kíní kan àsólèsì ló kò ní bẹ̀rù Ọlọ́run kò ní tijú àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn làásì ni wọ́n máa ń tú ẹlòmíì àkọ́bí bàbá rẹ̀ ní òun ló ń ṣiṣẹ́ pẹ̀lú bàbá rẹ̀ òun náà máa bí tí ọ̀pọ̀lọpọ̀ owó wà yóò sì gbé lẹ̀ wọn sì ní tí ìbéèrè wà láìta láì lọ́dọ̀ rẹ̀ ó ti máa ṣe wà láìta láì ẹlòmíì ìyàwó tí ọkùnrin yẹn fẹ́ràn jù ní ọ̀dọ̀ rẹ̀ ló máa ń sábà gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn owó rẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn dọ́kúmẹ̀ntì ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí dúkìá rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ló gbèsè kúta ikú báyìí àti rírí ìyàwó palẹ̀ rẹ̀ mọ́ ni ó ti ṣẹlẹ̀ rí bó ti palẹ̀ rẹ̀ mọ́ tí gbogbo yẹn ń sunkún náà kàn sunkún láàárọ̀ ni wọ́n túlẹ̀ ni wọn ò rí má ń ya táwọn yẹn máa ní ọlọ́run á ní kí olówó yẹn hehehe hundred bí bàbá yìí gbé owó yẹn wọlé ní alẹ́ àná gbígbà tó mọ̀ pé ilẹ̀ òní má bò ńlá yìí nísìn sọ fún àwọn ará alẹ́gbẹ́ tilẹ̀kùn dáadáa o owó tó ń gbé fún mi yóò hundred thousand ní o kọ́lọ́ sànú o wọ́n níbi tí àgọ́ ti bẹ̀rẹ̀ níbi ká kùnú àgọ́ ńlá ni gbogbo ẹni tó bá ti kùnú ọ̀wọ́ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ lọ́lọ́run sì yọ owó òun òun máa ń gba contract ni nínú owó tí wọ́n san fún un lásán nínú iṣẹ́ tí ó sì àbí ìtàn san fún un nínú iṣẹ́ tí ń nílò owó yìí. yàrá ìyàwó tó wá wà ń lọ fẹ́ràn jù wọ́n á gbóhùn gbé o nǹkan gbogbo ìyàwó dọgba kálukú ní gbogbo ìyàwó fún kálukú gbogbo ìyàwó dọgba. kan showcase fún wa àmọ́ àmọ́ gbowó pamọ́ bí àgbowó pamọ́ bí ò ṣera rẹ nìyẹn ní tútù. gbogbo tó bá ti jẹ mọ́ nǹkan kan tí gbogbo wọn jọ ní tó bá kú níbì kan tó yẹ pé gbogbo wọn wọn access láti láì gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ńgbà tó bá wá kú ẹnìkan Eh, ẹnìkan agáyà èmi ya leda dákun bọ́ sẹ́yìn sí ìyáálé kan everybody is now equal gbogbo wọn kan jọ wọbẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo ní ti rí ọyá ẹ̀kọ́ ọ̀lẹ̀ àrí nǹkan báyìí ẹ̀kọ́ ọ̀lẹ̀ àrí nǹkan báyìí àrí iye báyìí àrí báyìí pé kálukú gbogbo yẹn bá ní à aláàjì sì sọ lálẹ́ àná aláàjì sì sọ lálẹ́ bówó ṣe yọjú nù nígbà tó ti sọnù fèlè ìtumọ̀ sí pé ọlọ́mọdé àkúnu bíyẹn bá kúnu náà ní bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ ọlọ́run ọba ni mo ṣe gbogbo òfin yìí nítorí pé ó ní kí ẹ̀tọ́ èèyàn mélòó ní bẹ̀rù ọlọ́run tọrọ bá dọ̀rọ̀ owó ọ̀pọ̀lọpọ̀ ní bẹ̀rù ọlọ́run àmọ́ tọrọ bá dọ̀rọ̀ owó ìpáyọ̀ ọlọ́run ọ̀sọ̀nù ni. torí di eléyìí. aw yakhafu an turadda aymanun ba'da aymanihim. ọlọ́ni gbogbo òfin tá a ṣe yìí nínú àǹfààní rẹ̀ oní òmu yóò tún mú kí àwọn èèyàn máa bẹ̀rù kí wọ́n má bàa kọ̀ ìjẹ́rìí wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kọ́kọ́ jẹ́rìí. sẹ́mi kí wọ́n máa ń kọ́kọ́ fọlọ́n bora iye tó gbé fún wa ni tó gbé fún wa ni àwọn kan kàn dé lẹ́yìn wọn ni wàlá ni pa iye tó gbé fún sẹ́mi ti kọ ìjẹ́rìí tiwọn lónìí ìbúra àwọn kọ lónìí ẹ dákun níbo ni wèrè tún ti búra tá a gbà pé kéènì àbí bàbá jọ́sí kọ́ ni takùnbọ̀ mẹ́rin kódà kó ṣe pé ń sòótọ́ a ti káyàmá di àti túnrin èèyàn sí lẹ́yìn rẹ̀ wàláì kọ̀rọ̀ gbọ́ ló ṣe jẹ́ pé gbogbo ìgbà nínú ìgbésí ayé ajá máa ṣe dáadáa. wattaqullah ọlọ́ni ẹ o gbogbo ìgbà tọrọ bá dọ̀rọ̀ owó ẹ ọlọ́run ẹ̀rù kan kan tọrọ bá ti dọ̀ àwọn náà máa ẹ̀hẹ́ torí wattaqullah ẹbẹ̀rù ọlọ́run má jẹ́wọ́ olówó lónìí yọjọ́ pé owó lọ́n jẹ áhàn sí ọlọ́la pé náà lọ́ lónìí ní nàìjíríà wa yìí a nídìí láti apply irú àwọn òfin yìí báyìí ká bẹ̀rù ọlọ́run nípa owó ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí a máa ń pè wá sóríire bàbá ń bàbá dá lé iṣẹ́ rẹ̀ lẹ̀ ìyá dá lé iṣẹ́ rẹ̀ lẹ̀ ó pè wá sóríire ìwọ ò ní bá bàbá yẹn ro

èèyàn mélòó ni wọ́n pè kọ́ wá jẹun tí ò di ọwọ́ bàbá olówó mú pé ètí wọ́n jẹ tó. wọ́tọ́kùnlọ ìbẹ̀rù ọlọ́run torí pé ojú kòkòrò rẹ lálàkókò fẹ̀fẹ̀ rẹ kò pé kò ní tọ́lọ̀ wọn bá kọ́ pò nìyí. wọ́tọ́kùnlọ ìbẹ̀rù ọlọ́run wọ́sùmẹ́rù ẹ sì gbọ́ ẹ tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ gbọ́ àṣẹ ọlọ́run tọ́lọ́ anything tọ́jẹ́mọ́ rowó yìí ayé la bá a ayé la sì fi sí. tòkí á ní túmọ̀ kí n máa wá gbọ̀nà tí ọ̀dà náà rí kí ni túmọ̀ kí n máa wá gbọ̀nà tí ọ̀dà wọn náà ti mọ̀ pé kò síbi tó gbé lọ káfíìrì mẹlẹ́yìí síwájú mùsùlùmí wọn mọ̀ pé kò síbi tá a gbé lọ òkú káfíìrì tó kú wọn lẹni tó bá fẹ́ràn rẹ̀ kọ́ máa sọ nǹkan sí wọn ti sọ kòtò wọn ti gbóhùn sí kòtò kálukú wa ń sọ nǹkan fẹ́ sí i ntọ́sọ ansẹ̀t síbẹ̀ máa lọ fi pè lọ́hùn ntọ́sọ aago bẹ̀ máa wò lọ́hùn ntọ́sọ ìyàwó síbẹ̀ máa lò lọ́hùn ṣèlàní máa lò lọ́hùn sẹ́mi pé àwọn náà ti mọ̀ pé wọ́n èlò lọ́hùn torí ẹni tí ò tí ì kú sí tọ́ bá fẹ́ fún lansẹ̀t ọ̀sọ́ lù abẹ́ mẹ́bẹ́ àwọn náà mọ̀ pé wọ́n èlò lọ́hùn torí èyí tí ò wúlò fún ọ nìwọ náà sọ ọbẹ̀ tọ́ bá fẹ́ bùnmi làgọ̀ wá sọ́ lù mí ọmọ kan fẹ́ kán àbùkù mi òun náà ti mọ̀ pé wọn yóò lò lọ wọn bá rẹ́ni lọ jí kílò tó má ibi tí ọjà rà sí di eléyìí ọlọ́ni ẹgbẹ́ àti ohun kẹ́sì tẹ́lẹ̀ la ọlọ́run kì í àmọ́ àwọn ó túmọ̀ sí pé gbogbo ẹni tí ó owó olówó o ẹni tó ṣe jàǹbá ni o kò sì lè kò lè torí di eléyìí à pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó dákun kó ṣàánú gbogbo wa ọlọ́wọ́n bá kó tó wa pẹ̀lú ètí ṣe halal kó fi lé wa jìnnà sí gbogbo tó ṣe ní haram ọlọ́wọ́n bá wa kó ṣàánú wa kó sì wá lọ́kàn nínú ẹni tí yóò máa pèpè lọ sí di dáadáa tí ó sì máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn ọlọ́nkọ́ wa jẹ́ kílé ìyọ̀jẹ́ sábàbí tí ó mú wa sórí ire láyé tí ó mú wa wà àlùjánnà lọ́la ọlọ́run ọba kó túnbọ̀ tún ọ̀rọ̀ gbogbo wa ṣe subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk aleykum salaam. náà a lè fún yín ṣùgbọ́n a lè a lè a lè bá yín wo ara sídìí tó ṣe ó tún ṣe sídìí tuntun pin. sòrò àṣeyàn sì ń bẹnu tọkọ síwájú ẹ inṣàlá tabawo náà. aleykum salaam bóyá náà. kíkọ́ padà sí Islam. alhamdulilah gbàtẹ́ sọ pọ́nrán yẹn ni kí gbogbo aká máa pèpè lọ sí jẹ́sí islam bàbá kan á bí ma ọmọ rẹ̀ wá sí kèfèrí sọ́lọ̀ títí di ìgbà wo ni lápè bàbá rẹ̀ pè lẹ́yìn tọ́mọ rẹ̀ ti ṣe kèfèrí lẹ́yìn ìgbà tọ́mọ bá ṣe kèfèrí kọ́lọ́ ọmọ ti sàdánwò fún wa ó pè kọ́ padà sẹ́sìn islam wàá bá sọ̀rọ̀ wàá rán àwọn olùmọ̀ islam sí kí wọ́n bá sọ̀rọ̀ tọ́lọ́n bá ní kó gbọ́ kó gbà alihamudulilayi tó bá sì gbọ́ tí ó bá gbà onídìí èpè onídìí mọ́kọ́ ọlọ́mọ ní ti ń bẹ láàrin yìí ti dàrú kọ́ máa lọ lọ́ọ̀rẹ̀ kó náà máa lọ lọ́ọ̀rẹ̀ nǹkan kan pa ń pọ̀ láyé ká tó pọ̀ làlùyà ṣùgbọ́n tí wọ́n ti gbìyànjú jẹ tó lè gbà tí ó bá ti gbọ́ kó gbà kọ́lọ́sì. Alaikum salaam. ẹni tó ti ra burú fífẹ́ ni tí èsè mùsùlùmí tó wá ní ìwọ ní kí mùsùlùmí wọn fẹ́ nasraniya àṣejù nìyẹn nítorí wọn sì lẹ́tọ̀ọ́ ẹni kò lè ṣe léwọ̀ kò lè ṣe léwọ̀ ṣùgbọ́n bọ́lá wọn bá ti ṣe gbà ipò ẹ̀ lè fẹ́ wọn eléyìí ò túmọ̀ sí pé kọ́ ọ fẹ́ wọn lọ́la ju kọ́ ọ fẹ́ mùsùlùmí lọ torí di eléyìí tẹ́lẹ̀ náà ọkùnrin lọ́lọ́run ó lè fẹ́ nasraniya àbí báyà pààrẹ ọkàlẹ rẹ apàtì oṣù kálẹ rẹ lọmọ bá di nǹkan nù tí ẹ bọ ọnà náà àmọ́ àwọn àlè títorí rẹ ká pèlè o. ọmọ yìí bàbá yìí tí èsì tọlọ téèyàn wá ń pè sákèsì tániwọ láti máa pè mí sákèsì ẹ mọ ọmọ yín lágbájá ó tún fún kìlọ̀ pera mo rò pé àgàn apá wọn ọ̀rọ̀ ni ẹ̀hẹ́n kí ni wọ́n tún nà ìwọ ọ̀fẹ́ kí wọ́n wọ́n náà wọ́n ń pè wọ́n ẹ tó sì fẹ́ wọ́n náà òun ò ní mọ̀ pé wọ́n ń òun nà nà bá àwọn tó fẹ́ jókòó níjókòó pé ọfẹ́ tí ogun bàbá ọ pé ó ti rò ìdíje àbí. làwọn fi pín. èèyàn yarí ni èèyàn yarí ni èèyàn yarí èèyàn sọ pé mùsùlùmí ni bàbá wa mùsùlùmí ni bàbá wa kú sí a sì lè gbà kún pín ogun bàbá wa nípìn táwọn kèfèrí ìwọ ló ní gbà àwòsè tẹ bá sì ṣe ẹ bọlọ pàdé. Khalas ẹ máa ti sọ eléyìí wọn ti parí. ìwọ kà kún pé ẹ̀bùn lórí kì í sọgún bàbá rẹ ẹ̀bùn orówó yìí e. nà. ètò túmọ̀ sí pé gbogbo ìgbà táwọn ọ̀daràn bá kú tiwọn táyé sì tún wà fẹ́yìn láti lè pin nípìn tọ́lọ̀ sọ ẹ̀kọ́ nà. alaikum salaam. Nah. ọ̀dọ̀ ara wa sùn à ń jíṣẹ́ iná fún ọ ni. jama o jama o lọ́ra yín. ok ẹni tó ràn yín ẹ lọ kó nǹkan tó bá kó yín fún tó bá kó fún yín fún ọ̀nà àgbẹ̀ máa mú lọ ní ọjọ́ jẹ́ tìǹbù ara wọn wà ń bẹ kò túmọ̀ sí pé gbogbo wọn ń bẹ ń bẹ náà. tí wọ́n bá dárúkọ nígbà o ẹ̀yìn tásìkò sọ̀láàtì ọ̀bá ti tó lù tí òní dáhùn sọ̀láàtì tó ń pè yẹn àwọn tó wá dárúkọ Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ sallallahu alaihi wasallam. Alaikum salaam. sọ fún ọ pé ìwé yìí o tó bá ti lò tán sẹ́lòmí so látọ̀dọ̀ rẹ ló tún ti dọ́dọ̀ ẹlòmí so ẹni tó ṣe ń pilẹ̀ náà ní í ṣe lọ torí wọ́n ti sọ tẹ́lẹ̀ náà so ṣùgbọ́n wọ́n ṣe sábàbí tásọ tẹ́lẹ̀ rẹ fi ṣe ọlọ́wọ́n sàn wọn náà lẹ́sàn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب